إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وارحم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة ada ọpẹ́ púpọ̀ fún Ọlọ́run Ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọba àrà tó jẹ́ pé kò sí kíni kan tó jẹ́ túláàsì fún pé kò gbọ́dọ̀ má ṣe léyìí kò sí fún ẹnu déédéé nǹkan tó bá wùn nìkan ni máa ń ṣe gbogbo bí ó bá wá lu ọlá rẹ̀ sí bọ́ bí ó ṣe ṣèyí kò sí fọ́lọ́run náà ìdí nìyẹn tí ọpẹ́ wa fi gbọ́dọ̀ pọ̀ nípa pé nínú ṣẹ́ǹṣẹ́ ọlọ́run náà ni kó kádàrá èmi àti ẹ̀yin tá a wà níbí lónìí àti gbogbo àwọn míì tí wọ́n bá tún kópa nínú ètò yìí náà láàyè míì pé ọlọ́run ṣe wá ní mùsùlùmí ó ṣe oríire bàǹtàbàǹtà báyìí fún wa iṣẹ́ ìṣe ọlọ́run ọba kan ni tí kì í ṣe túláàsì fún ṣùgbọ́n nípa pòrò àmì àti ẹ̀yin ro dáadáa léyìí tó jẹ́ pé bí kéwú bá pọ̀ tó tó bẹ́ẹ̀ nígbà míì wàláì ó tún lè yàyàn kèfèrí wàláì ń fi ṣàṣàṣọdún ààrẹ ni tó jẹ́ pé kéwú àkéjù rẹ̀ náà ló tún yí lórí èèyàn gbọ́n láti mọ̀nà ọgbọ́n ò gbé èèyàn mọ̀nà kódà pàápàá ìrírí ayé àbákápá ọjọ́ orí rẹ̀ pọ̀ òye tó nípọ̀ kò gbọ́dọ̀ mọ́mọ́ ọ̀nà ìsìláàmù wàláì kò sí nǹkan tó jọ ọlọ́wọ́n ọba nìkan ló ní fọ́dúlù àti mínà yẹn lọ́wọ́ ẹni ó bá sì wùn ni máa fi ń ta lọ́rẹ ká dá ọpẹ́ fún ọlọ́run pé oró dáadáa ru àwa ó sì ṣe wá ní mùsùlùmí gbogbo ń táwa dì mẹ́rù nínú ìṣe kèfèrí gbogbo ń téèyàn dì mẹ́rù nínú ẹbọ gbogbo ń téèyàn dì mẹ́rù nínú ìgbẹ́rù gbọ́nrí sọ́lọ́run tí mú yàn má jèrè Islam ọlọ́run má ṣàṣọ gbogbo wa ń bẹ̀ gbogbo àárín wa pẹ̀lú ọlọ́run ọlọ́run mọ́ṣáájú máa dán sí i ní mọ́jọ́ bàjẹ́ lẹ́yìn tá a dá ọpẹ́ fún ọlọ́run lórí oore Islam a gbọ́dọ̀ máa ṣàṣàlátù náà fẹ́ni tọ́lọ́run fi ṣe sábàbí oore yìí fún wa òjíṣẹ́ ńlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lọ́run kó bá ní lékún kẹ́ ń ṣe ọlọ́run kó bá wa lékún gẹ̀ ànábì àti gbogbo àwọn ẹbí ìbátan tí wọ́n bá ṣe Islam àti gbogbo àwọn sàhábà tí wọ́n dúró tì í pàápàá jùlọ lásìkò ìṣòro àti gbogbo àwọn tó tún tẹ̀lé wọn tó tún tẹ̀lé wọn tó fi wá dórí gbogbo àwọn táwa náà jogún Islam lọ́dọ̀ wọn nínú àwọn tó bí wa nínú àwọn tó kọ́ wa nínú àwọn tó tọ́ wa nínú àwọn tó rè wa ọlọ́run má ṣe gbogbo wọn pọ̀ kẹ́mú ṣe ọlọ́run kó wá kárí gbogbo ẹni tí ó ṣe Islam títí tọ́lọ́run ó fi jogún sánmà àti ilẹ̀ mi ní sọ pé nítorí pé mo wá bí lánàá mo sì rí nínú àwọn ìkan kọ̀ọ̀kan tí wọ́n bẹ ń jòkó lónìí wọ́n wà ń jòkó lánàá náà tọ́lọ́run sì ti kádàrá pé ká ti kí wọn lánàá náà ká wá tún wí kó pọ̀ jù nínú tá a gbọ́dọ̀ má ṣe gẹ́gẹ́ bí ọmọ kéwú tó jẹ́ pé pákéjì ni pẹ̀lú ètò kéwú ní ká mọ rírì àwọn àfa kí n tún wá fàsìkò yìí send the message sí gbogbo àwọn kòkó tọ́gẹ̀dẹ̀ wò dàgbà tí wọ́n wá dàgbà tán tí wọ́n sọ pé gbóǹtọ̀gẹ̀dẹ̀ tó wà àwọn dàgbà ti jẹ́ kájọ máa ránra wa létí kómi nǹkan táwọn bá ń fà mọ́ra wa lọ́wọ́ àwọn nǹkan kan ò dàrú nínú ẹ̀sìn nínú àwọn àyè tọ́lọ́wọ́n bá tó fọ́dùlù sí ńlọ́jọ́ orí gbogbo ọmọ tí ń bá ń bọ̀ lẹ́yìn tí ò mọ bá àti bọ̀wọ̀ fáwọn àgbàlagbà kómi bí ò bá àti rò pé sàlàfíà àwọn plus plus tó ẹ jẹ́ ká sọ fún pé n ti mú kankankan tí ń pè ní pàtàkì nì ó fúyẹ́ lẹ́gbẹ̀ẹ́ nǹkan míì tó wúwo jù bẹ́ẹ̀ lọ tí sì ń tìwó mọ́ lọ́wọ́. ẹ jẹ́ alákèsí mo rò pé mo kó tàdísì náà bí lánàá ipa ànábì ní láìsà mi ná mọ́lá yóò ákìrù kẹ̀bíra wà láìsà mi ná mọ́lá yàrhámù sọ̀gíra náà wà láìsà mi ná mọ́lá yàrá àrífù lè cúlàmá iná hakọ̀hùm áwùkàmà gbogbo mùsùlùmí tó bá wà tí ò bá mọ iye àfa nínú islam bí ìgbà tí à ń mọ̀ọ́mọ̀ ṣe jàǹbá fẹ́sìn ni à ń kó ìyẹpẹrẹ bẹ́sìn ni torí pé àwọn ulama tẹ̀rí wọn ṣàáìr làwọn náà min ṣàáìrillah nínú ayé àṣẹ pàtàkì tọ́lọ́wọ́n bá sì pa wá nu suratul maida ní kíni a'udhu billahi minash shaitanir rajim kíni la tuhillu ṣàáìrallah gbogbo tí bá ń ti ń sàmì ọlọ́run tó jẹ́ pé bàbá ń ti ń rí i àsopọ̀ ń bẹ láàrin nǹkan náà yóò máa so wá pọ̀ mọ́ mímọ rírì ọlọ́run mímọ títóbi ọlọ́run ìsàmì ẹ̀sìn ni wọ́n nínú àwọn àsàmì ẹ̀sìn náà ni gbogbo àwọn àfáà tí wọ́n jòkó ti bó lẹ̀mí àwọn èèyàn ó ṣe mọ̀nà ọlọ́run ni ẹ má ẹ má fọwọ́ bú tẹ́mú wọn o ẹ má ẹ má kó yẹpẹrẹ bá wọn o pàápàá jùlọ ká tún wá rí ìmọ̀ àtọjọ́ orí kó tún wá kójọ sára àwọn kan ẹ dákun ṣé ẹ ṣàdísì tó lálàáfíà mọ ni pé barakatukum inda kubaraikum ìbáàjẹ́ kúbàrà àti mọ̀ ìbáàjẹ́ èyí tó tiẹ̀ kọ́ súnmọ́ ń bẹ̀ jù náà lọ́jọ́ orí ká má tó wá pé tó kí n wá pàdé àáfàá mi tí mo jẹ ní gbèsè lóde a máa ń pe kinní kan lé sí ọ̀rọ̀ ẹ jẹ́ n kọ́kọ́ ṣe èsì ọ̀rọ̀ náà àáfàá mi tí mo jẹ ní gbèsè tó láwọn àsìkò tí n fi ń tẹ̀lé káàkiri bó fẹ́ bí ò dá mi mọ̀ ṣé mi ò mọ̀ ni ebóun ni ò mọ̀ mí èmi ṣá mọ̀ pé mo jàǹfààní lára rẹ̀ ó sì níbi tó fà mí tẹ̀tẹ̀ dé kọ́lọ́n tó le ní kémi náà lè dá dúró kójú mi ó tó le tó nǹkan ìwà gbàgbé ẹni tí mo fi ń tó kọ́ mi tí mo fi mọ nǹkan míì ìwà dànù ẹni ó bá sọ pé kéèyàn ó ṣe kúfúrú nímọ̀ ara súnà ni ara sàlàfíà ni ẹni ó lọ́ọ́ tún kéwu rẹ̀ tọ̀ èyí ni òtún ní jẹ́ kí n observe protocol lónìí mo kíkàlẹ̀ gbogbo àwọn afáwa níkàlẹ̀ látọ̀dọ̀ chairman wa rọ̀ísù wa tí wọ́n ti lọ ẹ̀jẹ̀ ń gbé sheikh wa isa siddiq nínú àwọn àgbà fáta jàǹfààní ládùúgbò lára wọn ládùúgbò wa nídìí mò ń bí ni wọ́n mo sì kíkàlẹ̀ àfáwa àgbà náà tí wọ́n ń délé fún wọn à ń bọ̀ pẹ́ téèyàn béèyàn bá kan níwájú tí wọ́n ń ṣe wọ́nranwọ́nran tí tí wọ́n ń ṣe ògbè wọn kéwò ní wọn mọ ẹ̀yìn ké eré ká dàbí àwọn kan làwa náà fi di ntọ́nà ní àdá gbogbo àwọn táwọn ń wò wájú tá à ń sá pé ẹ ká sì jọ wọn ká sì jọ wọn tọ́lọ́n fi wá fan tó fàyọ lára àwa náà yọ yìí túláàsì ni ká mọ rírì wọn kó mi tá à ń bá ń fa ìjà gbé kalẹ̀ ká ló ládàbí pẹ̀lú ara wa so akíkalẹ̀ gbogbo àwọn àfa wa mo tara wọn kí dókítà wa àgbà níkalẹ̀ tí wọ́n ti ń jẹ́ dókítà látọdún tó ti pẹ́ ẹ dókítà ti decades tó ti gùn lórí dókítà ànákọ́ ti jẹtakọ́ mo kíkàlẹ̀ wọn dókítà wa tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Abdul Mu'min Ọmọlájà mo kí yín mo kíkàlẹ̀ gbogbo àwọn àfáàní kalẹ̀ náà lọ́tún lọ́sì tó fi dórí àwọn dókítà wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wa sọ̀rọ̀ tán mo sì kí gbogbo àwa náà tá a jọjọ́ mọ ẹ̀yà ẹ̀sìn tá a jọjọ́ mọ kí ó tá a tán kí ó wájú àwọn àfáà wa nísìn assalamu wa rahmatullahi wa barakatuh wọ́n kàn ní kí n wá sọ̀rọ̀ kan ní ṣókí ni ọlọ́run ó sì ṣe ní ṣókí púpọ̀ tọ́lọ́run ò ní jẹ́ ogun púpọ̀ pé ká kàn wo gbogbo àwọn theorist tá a ti gbọ́ lẹ́nu àfáà kínní àtàfáà kejì bó la ṣe wá so gbogbo ẹ̀ pọ̀ tá a fi ṣe nǹkan kan tá a lè lò gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ gẹ́gẹ́ bí irinṣẹ́ tá a máa fi tọ́ra wa sọ́nà lórí ọ̀rọ̀ òṣèlú gẹ́gẹ́ bí mùsùlùmí ìyóò ni wọ́n fi ní kí n sọ̀rọ̀ lórí dawabitul fatwa fi masaili siyasa gẹ́gẹ́ bí ọmọ kéwú àti gẹ́gẹ́ bí àfẹ́sìn kí làwọn nǹkan tí ó máa de àwọn irú fatwa tá a máa fáwọn èèyàn tó bá kan ọ̀rọ̀ òṣèlú torí pé ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ àṣèlú àṣèjọba lù masala ìbádàkọ́ kì í ṣe mọ́sálà páàsìn lọ́hùn gbogbo àwọn àdìsí tẹ́ máa kà lórí pé man ahadasa fi amrina hadha ma laysa minhu fahuwa radd táwọn afáwọn máa sọ fún yín pé tawqifiya ní ọ̀rọ̀ ẹ̀sìn níbi agbègbè àsìn lọ́hùn ni o lè yan náfìlà kan fúnra rẹ o lè dá lásìmí kan fúnra rẹ o lè rọ ìbádà kankan fúnra rẹ láláì jẹ́ pé orí ẹ̀rí fún tó fẹ́ fi sin lọ́hùn yálà nínú tírà ọlọ́run àti sunnah nabi sàlám kó máa lọ kó sínú amlahum shurakaun shara'u lahum mina dini ma lam ya'dhan bihi Allah ṣùgbọ́n tó bá ti kúrò lágbọ́nrin yìí ọ̀rọ̀ àṣèlú ọ̀rọ̀ ijtihad ni gbogbo tí ń bá wọn jẹ́ masala ijtihadiyya báàbù ọ̀tọ̀ ni òfin ọ̀tọ̀ ni nínú àwọn nǹkan tó jẹ́ pé yasiru fihi nazar ó ní nínú ẹ̀sìn kò sí creativity kan téèyàn kan fẹ́ mú wá nínú òrùn tá a kì í takbiratul ihram náà ni a sì sálámà gbẹ̀yìn náà ni ó parí rẹ̀ lẹ́yìn àtayá kò sí mà kankan tánìkan kan fẹ́ gbé wá tó fẹ́ fi kún nǹkan nínú òrùn táǹkì àbúfẹ́ yọ nǹkan kan ń bẹ̀ kó lóun rò pé kò dáa tó lágbègbè pàṣẹ lọ́hùn ṣùgbọ́n tó bá kan àṣèlú àṣọ̀rọ̀ ayé wa ànábì gan sọ fún wa nínú àdìsí tó lálàáfíà pé antum àlẹ́mú bí umuri dundiakum bá ànábì bá ti sọ yíhun ẹnìkan ṣe wá fi okùn kìtàbù àsúnà dè wá nígbà tá ànábì gangan tó lọ́rọ̀ tó ti tú wálẹ̀ àdìsí náà nítàn bọ̀ká gbẹ̀yìn lẹ́nu torí wọ́n fún mi lásìkò ṣùgbọ́n kókó níta nàbì sọ ni pé tó bá di àlámọ̀rí ayé yín kó wá yín lónímọ̀ jùlọ nípa bó ni ó ti darí àlámọ̀rí ayé rẹ̀ ìrírí yín ìmọ̀ yín nípa tí ń dojú kọ yín táyìn náà sì ń dojú kọ òun ni ó determine kí ni position sharia láwọn agbègbè wọn ẹnu àwọn tọ́lọ́run ti ṣe léèwọ̀ hùdúùdù ọlọ́run nìkan lẹ́ṣọ̀ọ́ ṣé jama ń gbọ́n tí ń sọ ẹ ronú ẹ stọ́dì zurufu yín ẹ stọ́dì béyà yín agbègbè tọ́lọ̀ yín sí àti gbogbo orun tẹ̀ ń là kọjá àti reality situation yín ẹ wo gbogbo ẹ ẹnu kankan ẹ kàn máa sọ ni àwọn mahari mọ Ọlọ́run fúnra yín kó wá fúnra kó wá ní ó wàá wọ́ọ̀kì question rẹ̀ ìtumọ̀ antum alamu bi umuri dunia lọ àwa àti Nigeria, ọ̀rọ̀ òṣèlú wa ọ̀rọ̀ ayé wa ni àbọ̀rọ̀ ẹ̀sìn ṣàǹgìlìtì ọ̀rọ̀ ayé wa ni sóòtà tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tá a bá wá ń sọ̀rọ̀ à ń túmù nígbà míì ká má generalize ẹ̀ èyí wọn ò túmọ̀ sí pé ká wá pé gbogbo mùsùlùmí ní kọ̀ọ̀kan wa níye wa ń tàwọn ikọ̀ ọ̀hún ṣùgbọ́n àwọn àfáà nínú wa àwọn tọ́lọ́run ní kojú wọn ó tó mímọ̀ nínú wa àwọn ni wọ́n ó ṣe nọ́sọ̀rí tí wọ́n ó wo hálù wa situation wa wọ́n ó wo kí lọ́lọ́run wí kí lànábì wí wọ́n ó sì lè tọ́ wa sọ́nà. tó bá rí bẹ́ẹ̀ ká kọ́kọ́ di yín múná lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ aṣòṣèlú aṣòṣèlú kì í sọ̀rọ̀ kan téèyàn kan ó fi àwọn kùyùdù kan de àwọn èèyàn kankankan mọ́lẹ̀ eléyìí náà ti wà nínú àwọn tá a lè pé nazila ni àwa mùsùlùmí ayé ìsìn abára wa láyé a sì bá wọn nìzọ́ọ̀mù kan tó yẹ pé afẹ́ akọ̀ ń ṣiṣẹ́ lórí wa ta ní ń gbé nàìjíríà yìí nísìnyí tí ò sí lábẹ́ òfin nàìjíríà lọ́nà kan àbí kejì kò sí gbogbo wa tó bá ti ní birth certificate òfin kan nínú òfin ṣẹ̀ríà sorry nínú òfin ìlú yìí tí sì ṣe ti ṣẹ̀rí àti wọn ò gbé lórí kọ́là tààlà àti kọ́là rọ̀ṣùl ni wọ́n fi rẹ́gísítà báàtì rẹ̀ bí ẹ̀ bá tún kú náà nísìn á lọ rẹ́gísítà death rẹ̀ àti in several other ways tó jẹ́ pé you are complying one way or the other with the laws the rules and regulations of this country knowingly or unknowingly willingly or unwillingly o ti bára rẹ̀ ń bẹ̀ náà o sì ríra rẹ yọ kúò o sì gbọ́dọ̀ ṣẹ̀sìn nínú ìlú tó wà yìí náà bó bá wá káwọ́ gbéra tó ní kò sí nǹkan tó kàn pẹ̀lú ẹ̀ wọ́n bá ti rí kí wọ́n ṣe é ó padà mọ̀ pé ayé gan ni mọ̀ ń di tami alikiyama ẹ ẹ ẹ ẹ gbọ́ nǹkan tí ń wífa ẹ nílé ayé lèyìn ó ti ṣiṣẹ́ alikiyama bí situation rẹ ò bá gbọ́ ọ láàyè tó ò ní fọkànbalẹ̀ tí wọ́n gan ò tó ò ráàyè nílé ayé ń bì ò lè ríṣẹ́ àlìjánà ṣe ẹni tí ó ṣiṣẹ́ àlìjánà gan ó gbọ́dọ̀ àyà àyà tí ó ran iṣẹ́ àlìjánà rẹ̀ lọ́wọ́ fúnra rẹ̀ nítorí ìdí èyí làṣẹ lè káwọ́ gbéra gẹ́gẹ́ bí mùsùlùmí ká ní gbogbo bí wọ́n bá ti rí kí wọ́n máa ṣe ká ṣe yún lé ni àwọn ibi tó jẹ́ gbòǹgbòǹgbò mu kọ́ fẹ́ máa mú ìkejì àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn máa ń kànú alukurani kì í sì ṣe pé kò yé wa ṣùgbọ́n wọ́n láwọn practical angles tí a kì í sábà kíyèsí nígbà tọ́lọ́run ń ròyìn àwa mùsùlùmí àwa àlùmọ̀ ànábì ó khayra ummatin ukhrijat linnas ẹ̀yin àlùmọ̀ ànábì lẹ́dájú nínú gbogbo òjọ tọ́lọ́run ẹ̀fà mú jáde rí in the history fọmọ èèyàn kí làwọn tá a wá fi dá ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah ẹ̀já dúró nínú àwọn tí mùsùlùmí fi ń jẹ́ ìjọ tó dáa jù ni pé àwa là á máa ń fi dáadáa lọ́lẹ̀ àwa là á máa ń polongo dáadáa àwa là á máa ń ṣagbátẹrù gbogbo tí ń jẹ́ dáadáa lórílẹ̀ bó ti rí lánàá nu bẹ́ẹ̀ náà ló sì rí nísìn ṣùgbọ́n ìmọ̀ polongo dáadáa àwa náà là á sì máa ń kọ̀bàjẹ́ a mọ̀ pé ó kọjá kákàmọ́ fẹnu sọ ó sì kọjá kákàmọ́ hù níwà kódà nabi wa muhammad sallam onímọ̀ràn amínkù munkaran fàlíùkà yírù bẹ́yẹ̀dẹ̀ gbogbo ẹni bá rí kinní kan tí ò da nínú yín kó gbìyànjú àti kọ́ àkọ́kọ́ wàsílà tó fún wa ká fi kọ́ nǹkan òun lọ́wọ́ táǹbà wa ń sọ pé ọwọ́ kìnnáyà ni ọwọ́ òun agbára kúwà sọ́ltọ̀ béèyàn ò bá wá lágbára ṣé agbára bàbá jámọ lọ́rẹ́ nìkan lẹ́rù pa ànábì sọ ni micro level nìyẹn ẹ gbé àdìsí yẹn lọ sí mega level ẹ rí i pé n tó yẹ kí mùsùlùmí ó máa lé ó ti kúrò ní level ká máa even ronú bó la ṣe fẹ́ control lu at the micro level n tó yẹ kí mùsùlùmí ó máa rò nísìnyí pé báwo la ṣe fẹ́ seize even gbogbo tí ń jẹ́ power gbogbo ayé gan tọ́lọ̀ máa ń sọ pé wà á ìdùn láhùn mọ́sítà tó. min quwwa wa min ribatil khayli nítorí kí lọ́lọ́run fi ní kẹ́ nípa ilẹ̀ mọ́ fún gbogbo ń tẹ́ bá fi ṣàgbára nítorí kí ni torí pé nínú nature ọlọ́run ọba ni pé táyé ìdọ̀run alhaq walbatil wọ́n máa kọjú síra wọn ni wọ́n máa forí gbára wọn ni òdodo àti irọ́ oníṣọ̀rẹ́ láéláé ogun ó lọ láàrin wọn àwa sì ni ansorul haq àyíbá kọ́ ni òkùnkùn àti ìmọ́lẹ̀ wọn à ní papọ̀ láéláé wọn máa jà ní àwa sì lágbàsíà ìmọ́lẹ̀ ọlọ́run ọba dání ọlọ́run wa ń pé ká fi dáadáa lọ́lẹ̀ ká pàṣẹ dáadáa ká sì máa gbógun ti gbogbo tí ń jẹ́ bàjẹ́ lórí ilẹ̀ nínú àwọn ọ̀nà tí ò síyàn ń bẹ̀ tí mùsùlùmí lè fi ṣe léyìí ní kọ́wọ́ rẹ̀ ó tẹ̀kù dà bàbá wa ní òkàn wá dáadáa mélòó láàrin ṣe bó tilẹ̀ òun kéèyàn lówó tó o lè fowó rẹ bọ́ gbogbo ìlú náà ṣùgbọ́n bó bá láǹfààní àti wà lórí ìjọba o lè fowó ìlú tó ná judiciously pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run àti mọ̀ àti làákàì o lè fi ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ láǹfààní kò sẹ́ni tí ó ka olówó nílùú nàìjíríà táwa yìí tí ó ka bàbá wa tí wọ́n ti lọ alọ́ má lè gbàgbé Alhaji Latif Jakande mùsùlùmí làwa mọ̀ wọ́n sí a sì mọ nǹkan míì nípa wọn ju pé wọ́n jẹ́ mùsùlùmí lọ gbogbo tó bá kù láàrin àwọn pẹ̀lú ọlọ́run àmọ́ ọlọ́run máṣá bá wa kẹ́ wọn ọlọ́run máṣá bá wa gẹ̀ wọ́n ọlọ́run máṣá bá wa foríjì wọn ẹ wo iye èèyàn tí bàbá yẹn sọ do nílé ẹ wo iye ọmọ tálákà tó kàwé tó di ní ńlá látara education policy ẹ̀ èèyàn kan ṣoṣo nìyẹn o tó lẹ́mìí ṣe torí rẹ̀ sì pé ǹjẹ́ iye iye maarufu tí bàbá kande amara mélòó wá sí ni ó ṣiṣẹ́ rẹ̀ ẹ ẹ ẹ ẹ irú wá sí wo ló fẹ́ mọ̀ ṣe ẹ wá mọ dáadáa tó ó nìkan dìde látara ẹnìkan yẹn ẹ mọ àìmọye aburú tó ti di tó ti di nítorí pé àbáṣọrọ amru bil maruf wànáyà ọ̀pọ̀lọpọ̀ dáadáa míì tí wọ́n bá ti dìde àṣàṣà pé wọ́n dìde lásán wọ́n sì ti ń kọjá burú kan therefore tá à ń bá ń sọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ bó o láṣẹ ṣe rí àyà umuru àwọn èèyàn ṣùgbọ́n àwọn especially ti mùsùlùmí lórí bó o láti jẹ́ káyé wọn kó lè rọrùn láti ṣiṣẹ́ àlìkìyàmọ̀ ta ni ó bá wa ṣe yíhun ṣe tí èṣe mùsùlùmí ni gáyà àtàwa mùsùlùmí nìyẹn tá à ń bá ń dá sọ̀rọ̀ lu ntọ́ kàn wá ni pé báwo la ṣe fáwọn èèyàn l'opportunity tí wọ́n ò fi lo ilé ayé tí wọ́n ò rí i lò tí wọ́n bá ráyé lò tán nígbà náà ni wọ́n wà nípò kí wọ́n ríṣẹ́ alkiyama ṣẹṣẹ́ rí ó nídìí tànàbí òfin lè má máa sọ lójoojúmọ́ Allahumma inni a'udhu bika minal kufri wal faqr n tó sì pọ̀jù nínú nǹkan tí ń fa òṣì nínú ìlú misgovernance ni torí gẹ́gẹ́ bí ètò ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá ṣe pátápátá in abundance ló ṣe àfi tọ́mọ èèyàn ò bá lè ronú àfi tọ́mọ èèyàn bá yọ̀lẹ àfi tọ́mọ èèyàn ò bá nímọ̀ nìkan lọ́mọ èèyàn fi lè máa wà nínú òṣì nínú bíkẹ́ ọlọ́wọ́n bá ti pọ̀ tó yìí kò wá sí. Si, àwọn tó bá jẹ́ pé iṣẹ́ tó yẹ pé àwọn kan ní ó ṣe níyà bàtà nanil akharin ọ̀ràn yẹn ni ká mójútó báwo làwọn tá a ṣe rí i pé àwọn tí ó ṣe é tí ó fi rí bó ti yẹ kó rí láláàyè fi síbẹ̀ kódà pàápàá náà bá mi ké lórí tí mo fẹ́ sọ yìí nàìjíríà ò da nàìjíríà ò da ìlú yìí ò tiẹ̀ da àti ẹ̀rù kó lè da mọ́ gbogbo wa náà ń gbà pé nàìjíríà ń fàtúnṣe àbí bẹ́ẹ̀ kọ́ inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yugayiru ma bi anfusihim aya yìí lásán ó pè wá lọ sídìí ká dá sóṣèlú situation wa ò lè yí padà àfi káwa gangan ṣé àwa èèyàn láàyè nǹkan padà ni ntọ́lọ́run sọ pé ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ gbìyànjú ẹ tiẹ̀ make effort díẹ̀ kí nǹkan ó yàtọ̀ tẹ́ ẹ bá ti gbìyànjú náà lọ́lọ́run ó tó wá dá sí yín bá a ti máa ń sọnú èdè yorùbá pé ọmọ tó bá ṣípá wọn ló níyà rẹ̀ gbé àyè bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n kan jòkó pa aṣojú kan láyọ̀ láyọ̀ gáyìrú lọ́hùn má bi qawmin hàtà yọ̀ gáyìrú má bi anfusihim. ìpè mùsùlùmí dá sọ́rọ̀ òṣèlú ìdán bí ìgbà tá à ń sọ pé kí mùsùlùmí ó wá ọ̀dàn ìdá láti dá sí ọ̀rọ̀ ìwágbára láti lè rí i pé àwọn àkfà tí wọ́n kájú ẹ̀ tí wọ́n ṣò là ń gbé àmánà luwa fún nítorí kí ó lè rọ̀ àwa náà lọ́rùn ká sì lè rẹ́sìn wa ṣe torí pé bàbá ń bẹ nínú ìlú tí ìjọba bẹ̀ ń dí wa lọ́wọ́ àti ṣẹ̀sìn wa wájìbù míì tó nira tó sì le là ń súnra wá sí wọn kí nìyí wọn dì ẹ ẹ ẹ ẹ tí ìgbọ́n ti ń sọ bàbá ń bẹ ń lù kàn nísìn àrírun kí mọ́ ìsìláàmù rọrùn láti ṣe mọ́ à ń bẹ̀ ń bẹ̀ lóòótọ́ àwa dọ̀lẹ́ kódà pàápàá ẹ̀sìn gan ò rí ọba jẹ́ mọ́ kí ni ó máa jọ́ràn yàn lórí wáńgbà wọn ẹ́ àní láìkẹ́ torí pọ́lọ́n náà ti sọ pé kùtìbà alaykumul kitalu wàhùwà kúrúhùn lakum bó bá ti ń di pé mùsùlùmí ò ní hùríyà mọ́ láti ṣẹ̀sìn rẹ̀ then we are calling for another worse situation tí ó wà place on us another greater obligation ṣùgbọ́n lẹ́yìn tá à ń sọ yìí fúyẹ́ ẹ dá sí ẹ̀yin náà lẹ́nu ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ń ṣẹlẹ̀ nílùú yìí tó jẹ́ pé ìmọ̀ imagine pé ìbáṣì wàá ṣe pé kò wá tiẹ̀ wá kéèyàn kàn máa máa kàyàn kàn lámojú kúrò ni nígbà tá à ń bẹ́ ń practice ó ní iye àwọn brothers tó yẹ pé ojú pé ẹlòmíì ó ti dẹ̀ ti kàfàrà wa kò ríṣẹ́ ṣe mọ́ a ń láti ṣe mọ̀kábàlà pẹ̀lú kan náà àwọn àfa àwa ọmọ ìyá wa dáadáa kan lọ́dún kan àwọn tí ń bá mọ̀ tó ń mọ̀ rántí sèmi náà wà ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n ní mo jẹ́ discussant èmi kọ́ ni major debater ǹgbọ́n mo wà nú àwọn co discussant mo wá sọ àwọn ọ̀rọ̀ tèmi tán argument tèmi tán kò kò rí nǹkan mi sọ ju pé wọ́n ń pè èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn lọ́ọ̀yà náà wá ń dá sí i mélòó mélòó ẹni tó ti kàfàrà lọ́ọ̀yà pẹ́pẹ́ iṣẹ́ náà àìmọye ẹ máa wá wò ń wá wà ní quiet moment mi ó lè jago mẹ́sàn-án alẹ́ tí mo ní kí n tẹ̀ fẹ̀sọ́ ó lè ja níwàá gba kọ́ọ̀lù náà ní the same brother tó ti kàfàrà lọ́yà ẹ dákun ṣe barrister sáì máa ní bẹ́ẹ̀ ni ó ti wà wàhálà kan látọ̀dọ̀ ọlọ́pàá ń wá wá muslim lawyer tí ó wàá gbà lẹ̀. ìmẹ́ni inú wa ẹ̀yìn sì ni tó àṣà tó wò tọ́lọ́ mọ́ rárá pápápá kan kó tu wa mọ́rùn ó dibẹ̀ torí iṣẹ́ tá a gbà ní ṣàlùmọ̀ ni èyí ò ní òfin jẹ́ ká máa ronú sí gbogbo ní tàǹsọ̀ yìí alukur'ani ní lata murun asọ́rí ah, anamsa salam ó ní lata murun nabil ma'ruf aw latan hawunna anil munkar aw layushikanna allahu an yunazil alaykum adaban mina sama fatadunahu fala yustajabu lakum ìtìsáyidà kẹ́ ẹ̀ mọ́ lójúṣe pé kẹ́ ẹ̀ máa fi dáadáa lọ́lẹ̀ kẹ́ ẹ máa jẹ́ alágbàtẹrù dáadáa lórí ilẹ̀ kẹ́ ẹ sì máa du bí gbogbo ìbàjẹ́ ó ṣe kú òlẹ̀ àbí bí ó ṣe dínkù ìsáídà kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ àbí kí ọlọ́run ọba ó sọ̀kalẹ̀ lé gbogbo yín lórí papọ̀ kódà àwọn ẹ̀ṣánú yín wọ́n wàá bẹ ọlọ́run pẹ̀lú gbogbo bí wọ́n ti máa ń pè ọlọ́run wàá ní dáhùn mọ́ so ìkáwọ́ gbéra níbi ọ̀rọ̀ òṣèlú nínú tó lè kànyàn káwá fún fatuwa fún gbogbo mùsùlùmí gbogbo ẹ̀yin mùsùlùmí wọn fẹ́ bọ́lọ̀ dáadáa ẹ̀ṣẹ̀ àmọ́ fáwọn olóṣèlú ẹ má dá sí kò sí tó kàn yín bẹ̀ ah wàláhì ilẹ̀ ó fún má wa gan àsì ní rẹ́sìn ṣe kí mùsùlùmí ó má jẹ lọ́ọ̀yà ká má ní mùsùlùmí nú àwọn adájọ́ kí mùsùlùmí ó má tiẹ̀ sí nú ọlọ́pàá gbogbo àwọn tá à ń sọ inú pépà tá a ti gbọ́ sẹ́yìn ọ̀rọ̀ síyásà náà ní gbogbo ẹ̀ o gbogbo tí ń bá ń kan ìjọba ìṣèlú àní mùsùlùmí nú àmì àní mùsùlùmí bíi kàkà kí ló dé ètò kúfùrù wọn fi gbé kalẹ̀ ìjọba kúfùrù ni a. bàbá sọ yìí nǹkan kò yé wa àti rí basis nísìn pé ká dá sọ́rọ̀ òṣèlú nínú ìpè àwọn wàjibá àti ẹ̀sìn míì ní bíi al bil ma'ruf bíi anayo anil munkar bíi asaayi fi tagiri shu'un muslimin ahwal muslimin al gbogbo ohun tó bá bàjẹ́ nú àlámọ̀rí mùsùlùmí a gbọ́dọ̀ ṣe sáàyù láti tún ṣe padà lábẹ́ ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. bàbá wa gífù fatwa lórí Islam lórí gbogbo foundation yìí mẹ́sẹ̀gì yìí tàwọn àfáà wa àti tàwọn ọmọ kéwú tí wọ́n mọ báwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n wà nípò dáwà àwọn ni wọ́n ní jù kí wọ́n dákun kí wọ́n má ṣàmọ́ bá wa ṣe mọ̀rọ̀ àtàwọn nǹkan kọ̀ọ̀kan nígbà tó lọ́wọ́n bá ń sọ alukurani kalẹ̀ ẹ mọ̀ rọ́lọ́run tí ó sọ pé nazala alayka alkitaba bilhaki ó láwọn ìdí pàtàkì ó sì láwọn ẹ̀tọ́ kọ̀ọ̀kan àwọn realities kọ̀ọ̀kan tó so mọ́ gbogbo ntọ́lọ́wọ́n bá bá sọ kalẹ̀ nù kurani pàápàá ọlọ́run yìí kàn sọ̀rọ̀ lásán ẹ má mọ̀ já mọ̀ tú kùránì nítú pé ọlọ́run ti sọ ìbẹ́nu àpé yìí náà ò ṣiṣẹ́ láàyè kan ṣùgbọ́n fẹ́ni tí ó bá jẹ́ tí ó ṣe fatwa tí ó jẹ́ mujtahid dáràjà rẹ̀ gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ a gbọ́dọ̀ lè máa lákìyèsí sí àwọn tá a máa pè ní mọ̀kọ́sìd èèyàn sì by nọ́sọ̀rù lèèyàn fi ṣe ó máa ìfà rẹ̀ ni ó máa ṣe tàtàbùrù nùsùs ó máa fọ́lọ̀ gbogbo àwọn àyà kùránì àtàdísà náà sàsálàm ó máa wá try láti wòye sí kí ni tọ́lọ́wọ́n bá ń pè wá lọ sí kí ni dáadáa gbogbo ń tá pé nùsùsù sẹ̀rí àpátákì nǹkan méjì náà ni gbogbo ẹ fẹ́ achieve fún wa pàápàá jùlọ gbogbo tó bá ní í ṣe pẹ̀lú àkàm. ìmàlè jálùbí máa ń fa a ò lè dar ìmàfsàdà tàǹbà ti wá ń tú kùránì kò sáàyà kan nínú kùránì tọ́lọ́hún sọ̀kalẹ̀ láti wá ní wa lára ṣe ń gbọ́ yé àyà kankan ò sínú alukùránì tọ́lọ́hún sọ̀kalẹ̀ láti wá kó ìfúnpinpin bá wa alukùránì sọ tó clear má ja'alallahu lakum kó fi dín min haraj kó bàbá tí wọ́n parí àyà lu àlá má yuridullahu liyaj'ala alaykum fi dín min haraj gbogbo ẹni tí ó bá ṣe fatwa kó mọ̀ bá wa lákèésí sí gbogbo irú àwọn nùsùsù báyìí n tó bá gbé kalẹ̀ tó wá jẹ́ pé tá a bá ní ká apply rẹ̀ bó o ti sọ ọ̀hún ìfàsẹ́yìn ọgọ́rùn-ún méjì ọdún làkóbálì ọmọ mùsùlùmí lílẹ̀ àti ìfúnpinpin làkó àwọn mùsùlùmí sí tá a bá ní ká tẹ̀lé bó o ti sọ ọ̀hún ẹ sì máa lákèésí mélòó mélòó gbogbo àwọn fatiwa gbígbóná gbígbóná gbígbóná bẹ́ẹ̀ tá a ti gbọ́ rí níbi àwọn ọdún mélòó mélòó kan sẹ́yìn reality ti ń sọ fún gbogbo èèyàn nísìnyí pé ọ̀gbọ́ kíní yìí ò lè lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn ọ̀dọ́ náà lábẹ́ tọ̀bí abọ́lọ́n sì ti da yín ni bíi kẹsà máa rí tuntun tuntun àti gbígbóná gbígbóná bọ́lọ̀n ti dá mọ́ yín nù yóò wá jẹ́ pé ẹni tí ń bá ń sọ tuntun tó tún wá gbóná òní ò mọ̀ gba màṣálá òyìn hm? ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tuntun àti gbígbóná òun yóò kàn gba màṣálá kan tí ó kàn for a, for the time being ni ṣe rí n tá à pè ní reality bó o bá lọ tó o bọ̀ lógún ọdún sàgàdà báyìí ni ó tún máa dìde síwájú rẹ̀ ìlọbì kankan àfi kéèyàn ó sì face reality nínú fíkìú tọ́pọ̀lọpọ̀ kì í sábà lákèsí sí làwọn ibi tá à ń pè ní olùmùsíyàm àwọn ìtàn àbí àwọn fíkìú aspect bá nàbì sàṣálàm bó ṣe ṣèlú láyé rẹ̀ bó sì ṣe ní relationship pẹ̀lú gbogbo àwọn ìjọ tí ń bẹ láyé rẹ̀ téèyàn bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn decisions tá nàbì take yóò mọ iye yín pé èyí tó pọ̀ jù ń bẹ kì í ṣọ̀rọ̀ wá yìí kankan ọ̀rọ̀ reality tá nàbì náà face mojitahid là nàbì náà anabi náà sì ṣàwọn ijtihadat based on the practical situations that confronted him kódà ń bẹ́nu àwọn ìmọ̀ràn míì tó jẹ́ pé ọ̀làjú ọlọ́làjú òye ẹlòmíì náà ló tún bọ́rò ló fi solve àwọn pọ́blẹ́mù míì bó ti rí nígbà náà nù ó sì lò ó sì wọ́ọ̀kì fún báwa náà bá bára wa ní situation abba subhanallah amade kásámà sàṣàlátù fún anabi anabi náà ló bà wá jẹ wàlẹ́ anabi balùwẹ̀ anabi jẹ wàlẹ́ àbí láìláṣẹ́ ó ti spoon feed iwájú anábì ti spoon feed iwájú gbogbo nǹkan ló kọ́ wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàgbẹ́ ó ní tó kọ́ yín bẹ́ẹ̀ tọ̀ ó ní tó kọ́ yín bẹ́ẹ̀ jẹun ó ní tó kọ́ yín ìyíhùn la fi wá rò pé níbi gbogbo àlámọ̀rí la ṣe gbọ́dọ̀ rí ta àá ẹ̀yin jò lẹ́ẹ̀tọ́jú bọ́ ẹ ló ń tà nábì kọ́ yín ẹ lòrò nú sí kẹ́ fi mọ̀ mí antum alamu bi umuri duniyakum kì í ṣọ̀rọ̀ pé a máa kà wá kó àwọn nusus àwọn nusus tó yẹ pé jùzì ìyá àti wọ́n ní í ṣe pẹ̀lú àwọn ahwal khasa tó sì jẹ́ pé àwọn kùlìyà tẹ̀sìn mí bẹ́ńlẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ní kẹ́ wo nǹkankan báwọn kìíní hù ní tí ó padà bọ́mọ yín lọ́wọ́ tẹ́ sacrifice tó jẹ́ pé at the expense of them lẹ́fìmọ̀ lẹ́fẹ́ tẹ̀lé àwọn fatwa mi ẹ iná o mọ̀ pé ní tí ń jẹ́sìn gan lódindi lẹ́fi lẹ́ trade dànù láti mú nǹkan mi àwọn àfáà ti sọ̀rọ̀ maslaha kọjá lẹ́ẹ̀kan àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó gba kéèyàn farabalẹ̀ ni ó níbi téèyàn lè dé lápèjúwe nínú iṣẹ́ ọlọ́pàá àbí nínú iṣẹ́ àmì kó tó wá lè sọ pé òun fẹ́ fi irun gbọ̀n òun kalẹ̀ àfi bí nǹkan bá padà wá yàtọ̀ ló kù tọ́lọ̀ ń bá ti mùsùlùmí kan tó já àfa tó já lágbọ́yé dé òkè yányán kan tó wá yí nǹkan padà fáwọn tí ń bọ̀ lẹ́yìn ṣe ànábì ò sọ fún wa pé áfù lè hà wàkọ́sù ṣàwárì àbí wàkọ́sù ṣàwárì kọ́sọ̀ yàkọ́sù àbí wàkọ́sù ṣàwárì àbá ànábì ò sọ fún wa bẹ́ẹ̀ jùzí àkàn lèèyàn dì mú a lè sọ pé kéèyàn fa irun gbọ̀n haram lódodo ṣùgbọ́n tá a bá ní gbogbo mùsùlùmí nítorí ká bá a má kọlu haram yìí and you are represented in the Nigerian army kò ní sí representative wa nínú air force kò ní sí representative wa nínú navy mùsùlùmí kankan ò tiẹ̀ níjọ́lọ́pàá a máa ṣerú lórílẹ̀‐èdè tí gbogbo wa jọ nínú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ fúrú àwọn ìdí báyìí ló fi jẹ́ pé àwọn àlámọ̀rí kọ̀ọ̀kan ń bẹ tó jẹ́ pé ìwòye sí rẹ̀ bí mo ti rọra gbé e kalẹ̀ ń àwọn Dr. Jawari àti gbogbo àwọn tán wọ́n ti mọye gbogbo àwọn kan àwọn kawaid tí mo ti tó ti tí mo ti pè níṣẹ́ báwọn wọ́n ti ń wọ́n ti ń gbé gbogbo ẹ̀ lúra wọn báwọn bó bá rí báyìí eléyìí la bó bá rí báyìí eléyìí la bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ òṣèlú náà rí kì í ṣe nǹkan kan tá a gbọ́dọ̀ wà very rigid and strict about a máa ṣe tàtàbù àwàlùwà ni a sì máa sọ dẹ níbo ni maslaha wa wà tá à ń bá ń sọ pé maslaha personal kọ́ maslaha ama fún gbogbo mùsùlùmí i mean the general overall interest of humanity in general and of the muslims in particular torọ́ lọ́n gbé anabi dìde rahmatan lil alamin ni gbogbo tí mùsùlùmí bá gbé dìde fáǹfààní gbogbo ọmọ èèyàn ni nígbà tá a gbé islamic banking dìde nísìn ṣáwa nìkan là ń jẹ́ bí gbogbo ẹ̀kọ́ ìsìláàmù náà bá ráàyè rí lílò àti mùsùlùmí àtẹ̀ntì ìṣe mùsùlùmí náà ni ó jà láfíà rẹ̀ kò sí nǹkan kan nínú islam tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ láti wá ní ẹlòmíì náà lára ṣùgbọ́n a mọ̀ pé bá a ti jọmọ èèyàn pẹ̀lú àwọn míì àwa gẹ́gẹ́ bí mùsùlùmí náà láwọn areas kan tó concern wa in particular ò sí ń bẹ̀ oníwọ̀n pín dọ́gba wọ́n ń pè gbégbégbégbé ó tètè bọ́ta kó gbá wọn gbé ó wá ń complain pé ní ò da ẹ̀kúnlé rẹ̀ wọ́n gbé kalẹ̀ sí. Si ẹ má jẹ́ àrò bá wọn gbogbo àwa táwa ṣe fatuwa nínú Islam mo ti fún wa láwọn àyà tá a máa ronú sí ẹ má jẹ́ a máa gbé fatuwa kalẹ̀ lọ́nà tí ó máa compound situation àwọn àlèhùnmọ̀ yìí ọlọ́wọ́n bá ń fún anabi sàlám ní terms of reference nínú àyà kan ọlọ́wọ́n ràn mí létí rẹ̀ tá a pè ní terms of reference ní ká yàn yàn níṣẹ́ ká wá sọ fún un pé iṣẹ́ tá a yàn yìí o àwọn nǹkan tá a fẹ́ kó o máa ṣe níbẹ̀ rí bọ́lá ti wá kà fún ànábì wọn bẹ́ẹ̀ náà ni kí gbogbo mufti torí pé gbogbo mufti muwaki ni an rasulillah ìní àfàwà ibn qayyim ló fi ṣe tíra òṣùlẹ̀ alálùbáríkà ni tíra tó kún kẹ́kẹ́ fún gbogbo ìmọ̀ ó wá pè ní i'lamul muwaqqi'in an alamin ó fi pe àwọn àfa àsákèsì àwọn tó jẹ́ pé lẹ́nu wọn láyé ti ń gbọ́ ń tọ́lọ́wọ́n bá sọ àwọn ni wọ́n ń endorse tí wọ́n ń sìn sign tí wọ́n ń seal on behalf of Allah and his messenger ẹ lákèsí ọlọ́run sọ ń pa anabi sàlám ó ní alladhina yattabi'una ar-rasula annabiyal ummiya alladhi yajidunahu maktuban indahum fi tawrat ṣé oníwálé injil nínú ìmọ̀ ya'muruhum bil ma'ruf àwọn ibi tí mo fẹ́ lò gangan nù wa yanhahum 'anil munkar wa yuhillu lahum at-tayyibat wa yuharrimu oku wa yada'u 'anhum israhum wal aglala lati kanat alayhim ó dàbí pé mo ti tó pé gbogbo àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí mo rọ gbogbo àwọn àfáà tí ó bá máa báyàn sọ̀rọ̀ lórí àwọn masail tó bá jẹ́ ijtihadiyya pàápàá jùlọ irú ìtànsọ yìí ẹ máa ṣe mọ̀rọ̀ àti ẹ̀ àwọn fatuwa tẹ́ fún wa ẹ bá wa factor pé ńgbà tọ́lọ́run ló ń gbà nábì dìde kí ló ló ń gbé e dìde fún ya'muruhum bil ma'ruf wa yanhahum anil munkar ẹ wá jẹ́ ká lọ wo síra nábì sàlám bó o là nábì ṣe ṣe al bil ma'ruf wa nayi anil munkar ṣẹ́nu nìkan ló fi sọ ṣé wàásì nìkan là nábì ṣe anabi fi àwọn dáadáa míì lọ́lẹ̀ pẹ̀lú agbára bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó sì rí àwọn àbàjẹ́ míì kọ̀ pẹ̀lú kíni agbára àwọn hudud tànàbí execute mímbàbí náyà anil munkar náà ni gbogbo àwọn dáadáa dáadáa tó sì gbà anabi enforce zaka láyé rẹ̀ ìenforce zaka láyé anabi hùn kì í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pé àwọn aládàbáyé ní bẹ́ẹ̀ nu zaka ah ó sọ clearly ni pé iná akizuha ẹni ó bá kọ̀ ọ́ tí ò sọ sàká á fi ipá gbà lọ́wọ́ rẹ̀ ó tún sọ pé wàṣátúrà mẹ́lì kódà bó o bá finú fẹ́ dọ̀ mu wá tó bá ipá wà láfọ á fi ipá gbà lọ́wọ́ rẹ̀ á gbà ń ta lẹ́tọ̀ọ́ sí láti gbà tán á tún wá subjected to further imposition as chastisement that is al-amru bil ma'ru, bi quwwa bánabi ò bá lágbára ni kò ní rí ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ní ń gbélẹ̀ ní nǹkan dáadáa táwọn èèyàn ò mọ̀ lọ́blígẹ́sọ̀n tó yẹ kó yẹ ká máa ṣe ká mójútó ká máa ṣùgbọ́n gbà tí ò sẹ́ni tí ó enforce oníkálukú ń sùn ẹ bá ń ṣe yíùn lé ní part of the means táwa fi rí ṣe ni ká rí i pé báwa gan ò sí ń bẹ̀ ká gbà a gbọ́dọ̀ lè láàyè láti wo nínú gbogbo àwọn tí wọ́n kóra wọn síta pé àwọn fẹ́ ṣe yìí ta ló súnmọ́ jù láǹfààní fálíùmọ̀ bí n ti rọra ń gbọ́rọ̀ ń kalẹ̀ ń ṣe déédéé fatuwa gbogbo àwọn àgbààgbà fàtẹ́ mọ̀ kákan máa ma gbara wa lásìkò ni ta ni bó bá jẹ́ jẹ́ pé ìnira làwọn méjèèjì ó kó bá wa ta ni ìnira rẹ̀ kéré jù fálíùmọ̀ ta làgbákò rẹ̀ mọ níwọ̀nba jù tá a bá lọ́pṣàn láàrin àwọn méjèèjì àfi ká mú kan ó ṣàyẹ ká lè sáfà gbáko ńláńlá ká rọra sẹ́tù fún ìyà kékeré àbí bẹ́ẹ̀ kọ́ tó bá yẹ pé àríbi sáfù kan nínú méjèèjì nínú tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn kan pé mursal ní hadith náà tó bá jẹ́ kó sọ́hà mursalan àbí ó sọ́rí ó sọ́hà mawqufan wọ́n ń pè ní mawquf àwọn kan pè ní pé mawqufun ala umar ni umar bin al-khattab àsìrò àwọn rìwáyà míì tó ṣe rọ́fù rẹ̀ dọ́dọ̀ anabi sàlám hadith náà bẹnu sahih bin khuzaimah ó ní man في أمر من أمر المسلمين أمرا فولى رجلا عن قرابة أو محبة وهو يجد من هو أصلح للمسلمين فقد خان الله ورسوله والمسلمين àdìsí náà fi ń hàn wá pé one way or the other a ní obligation láti níwòye sí ta là ń gbé nǹkan fún kó o máa mọ̀ pé ìwọ tó ń lọ dá sọ́rọ̀ òbò náà ó jábọ̀ rẹ nínú tọ́lọ́run ó bí ọ lé lórí ni ìka rẹ tó ń lọ tẹ̀yẹn àmánà kan ló ń discharge yẹn torí ànábì sọ fún wa pé gbogbo ẹni tó bá wà nípò kó assign responsibility fẹ́nìkan ó wá lọ gbéṣẹ́ náà abọ́lọ́ọ̀yàn sípò ẹnìkan à ń kọ̀ra ọba nítorí pé náà súnmọ́ àwọn màhábà àbí torí ìfẹ́ tó ní sẹ́ni náà wàhùwà yajidu mẹ́nuhùwà aslahu lil muslimin ó sì rí nílẹ̀ ẹlòmíì tó dáa fún iṣẹ́ yẹn tó dáa fún assignment àti responsibility yẹn tó dáa ju ẹni tó mú lọ. ọ̀rọ̀ ọ̀rọ̀ ànábì ni tó bá ti sọ́hà mawqufan ala Umar qad ó lẹ́ni náà ti dalẹ̀ ọlọ́run ntẹ́ pé kò kẹ̀sìn nù níbi pé à ń yàyàn sípò èèyàn ń dalẹ̀ ọlọ́run wàhánà rasul ó tún ti dalẹ̀ ànábì kódà pàápàá ó ti dalẹ̀ gbogbo mùsùlùmí léyìí tí ń fi hàn wá pé we have a responsibility tá a tún lè wà accountable sọlọ́wọ́n ọba gan nípa ẹ̀ mo fẹ́ padà lọ sórí àyà mi lẹ́ẹ̀kan tí mo ní ká máa fi ṣe dọ̀wábìt o fẹ́ o fẹ́ gbà àwọn èèyàn nímọ̀ràn lórí ọ̀rọ̀ ẹ̀sìn bá wo aspect yìí amru bil ma'ruf wa nahi anil munkar àti ipa tí agbára ìlú òṣèlú tó lè kó lágbègbè yẹn yàtọ̀ sí yẹn wa yuhillu lahumu tayyibat wa yuharrimu alayhim al-khaba'ith nínú iṣẹ́ tọ́lọ́run gbé lánàbì lọ́sà sálàm ni pé gbogbo ohun ti dáa pátá ọlọ́run fún láṣẹ kó ṣe lẹ́tọ̀ọ́ eléyìí ń túmọ̀ sí pé n tá máa fi mọ̀ pé kíní yìí aláàlí ni àbáramu násù kọ́ o sí fà kíní òní o ṣéjà máa ń gbọ́ mi yé n tá máa fi mọ̀ sẹ́ pé nǹkan kan ṣé aláàlí ni a lè nídìí násù in all cases lọ́pọ̀lọpọ̀ ọgbà it is the attributes the features the, the, the properties and the characteristics of such things ni ó define rẹ̀ lálàálí tó bá ti jẹ́ tọ́yìbù ni níta pè ní tọ́yìbáàtì ni gbogbo tó bá ti dá gbogbo tó bá ti ṣàǹfààní gbogbo tó bá ti mú lọ síwájú dání gbogbo tó bá ti wà constructive tó wà productive tó sì wà progressive gbogbo ẹ̀ pátá lọ́lọ́wọ́n ọba yọ̀ǹda fún anabi sàlám kó ṣe lẹ́tọ̀ọ́ fún wa kó tó lè pè nǹkan ní haram o gbọ́dọ̀ lè mú wájú mọ́sádà rẹ̀ wá fún wa tí ó sì clear torí pé wàyù harimu aleihim bákan náà alkhaba'ith kí ni tí ń jẹ́ wọnú Islam kò pin bákan náà sí àwọn nǹkan tí nùsùsù sọ pé haram ni àwọn nǹkan mi ò lè má ra yà tá a fi sọ pé haram ni o sì lè má ra dìsì tí ó pè ní haram ṣùgbọ́n by virtue of the features the properties the characteristics of such things are rí pé it is inherently destructive harmful injurious it becomes haram on account of its sifa of its properties. bàbá gbé fatuwa kalẹ̀ lórí irú àwọn ọ̀rọ̀ báyìí ẹ jẹ́ ká máa wo níbo níwájú manfa'a Awa, sí janibu mafsada ká sì wọ́n síra wọn èwo ló tẹ̀wọ̀n jù èwo ló gbogbo àwọn kọ̀wáìd fìkì àtàwọn á lò láti ṣiṣẹ́ yìí wàlẹ́ àwọn àfáà ti yanjú ẹ̀ fún wa mi ò tún fẹ́ máa wọ gbogbo agbọ́nrin yẹn mọ́ then wàyàdọ̀ anhum Israhom gbogbo fatiwa tẹ́ mọ̀ fún wa tí ó tún máa kàn kún ṣòro wa ẹ dákun ẹ já ṣọ́ra fún ọlọ́run ò gbé ànábì kalẹ̀ láti máa wá kàn kún ṣòro àlè ó mọ̀ anabi kí lọ́rọ́ ń pè yàdọ́rù anhum israhum gbogbo ẹrù wúwo tí ń bẹ lọ́rùn àwọn èèyàn gbogbo àwọn ìṣòro tí ń bẹ lágbínígbèsè ayé àwọn èèyàn lọ́lọ́run rán anabi láti wá mú kúò nípasẹ̀ àwọn fàtàwà tànàbí ó máa fáyé bó ti ń lo sharia islam ìṣòro rẹ gbọ́dọ̀ dínkù ní gbogbo agbọ́nrin ayé ìdán tabarẹ́nìkan tí ń pọ̀ ń tú sharia fún wa fatuwa ti ń gbé kalẹ̀ náà yìí ń pè ní fatuwa Islam but the reality about that fatuwa ni pé if it is to be given effect bó ṣe gbé kalẹ̀ yẹn our situations would rather be compounded tell that person that he is in error ọlọ́run rán nàbí kó wá fàyè kó wá fara ní ayé la wáyà dọ́ anhum israhum bàbá gíbu fatuwa ẹjẹ́ a máa ṣe mọ̀rọ̀ àti jawanibul maslaha ká sì máa wo àwọn jawanibu mafsada ibi tí nǹkan bá ti dáa tí ó mú rọrùn wá níbẹ̀ ni sẹ̀ríà ń dúró sí ní gbogbo ìgbà àwọn àfáàsì nírinṣẹ́ tí wọ́n fi ń ṣe lọ́wọ́ tó bá wá lọ fún wa ní fatuwa ní ìsìndé pé a má tẹ̀lé bíi ti mùsọ̀ lẹ́ẹ̀kan gbogbo mùsùlùmí ẹ má wulẹ̀ dìbò kódà á pé ká má kàwé náà mọ́ torí ìwé tẹ́ǹkà náà ti kúfùrù ni àbẹ́ẹ̀kọ́ ni ká má ní mùsùlùmí kankan civil servant torí ìmọ̀ ṣiṣẹ́ lábẹ́ ìjọba bí ìgbà téèyàn ń ṣe wàláhù fún ìjọba tó jẹ́ kèfèrí ni ìwọ náà tún wá ń pera rẹ ní sáfàǹtì ìjọba tó jẹ́ kèfèrí ha ha bàbá lọ jẹ́ kí irú situation wọn ṣẹlẹ̀ wàláhì ẹ̀ rí i pé èyí tó pọ̀ jù nínú ẹrù ìṣòro lámọ̀ wá dìbò má gíbu fatwa tí ó mọ̀ di ẹrù wúwo lu àwọn èèyàn wal aghlala allati kanat alayhim dáwà ànábì is dáwà of freedom da'wa of liberation nínú terms of reference ọlọ́run tún fún ṣe ọlọ́run ni pé àtúngbèwò ànábì dìde láti wá yọ àwọn èèyàn kúrò nínú gbogbo ìgbèkùn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àjàgà tí wọ́n fi dèrò àwọn mọ́lẹ̀ tó ọlọ́run wa lóun tú wa lẹ̀ ànábì tú wa lẹ̀ pé àtúmọ̀ àláhùn bí umuri dùnìyà kún ìwọ wa tún kó àwọn fàtáwá líle líle kan wá tí ó jẹ́ pé tá ní ká tẹ̀lé àwọn fatuwa yìí stricto sensu ah i mean strictly bó ti gbé kalẹ̀ o lè lé àwọn ẹ́límẹ́ǹtì òótọ́ náà nú ẹ̀ lóòótọ́ àbí tó correct ń bẹ̀ ṣùgbọ́n lè nídìí ká panẹ́bí tiẹ̀ lọ́tún lọ́sì ká tún review rẹ̀ dáadáa ká contextualize fatwa to our own situation ká sì ṣe otherwise whatever fatwa that will continue to enslave us cannot be correct fatwa tí ó máa ní ká máa jẹ́ ọmọ ẹ̀yìn nínú ìlú wa tí ó máa ní ká máa jẹ́ second class citizen nínú ìlú wa tí ó máa jẹ the only option tó kù tá a bá ní ṣèyí o ó ní ibi tí mo ra tafa sílẹ̀ kan which is of course tó bá délẹ̀ ó kéré nínú ẹni tẹ́mi rẹ̀ gbé then ẹ ṣeun ọlọ́run náà anabi wa muhammad sallam ìyàwó aisha sọ nípa òjíṣẹ́ ọlọ́run pé ma khuyira rasulillah sallallahu alayhi wa sallam bayna shay'ayni qattun illa ikhtara aysarahuma èwo ló rọrùn jù nínú kárọra bá wọn dá sí káwa náà sì factor equation tiwa níbẹ̀ kára rí i pé àjẹkán gbé nǹkan gbẹ̀yìn wa ká fi prevent wàhálà kó má ṣẹlẹ̀ àti ká má dá sí káwa fi tiwa ṣe àpínlé ẹ̀mọ̀ tí ń jápínlé èèyàn márùn ló ní nǹkan àbẹ́nìkan ró sí bẹ́ẹ̀ àwọn mẹ́rin wa pín mẹ́rin mẹ́rin tó wá kù kàrún ẹnìkan rún tí ò sí bẹ́ẹ̀ yìí kọ́ ẹ̀jẹ̀ apítí ẹ̀ náà létí wa ṣe é mọ̀ pé tó bá débì kan ọmọ èèyàn ni wá bá bòsí bá ń pọ̀jù tí ń bá ń pọ̀jù yóò padà bí revolt àwọn nǹkan tí máa ń fa unrest tí máa ń fa tí máa ń fa náà pé àlégbà àwọn afẹ́ agitate yóò wá jẹ́ pé tó yẹ kó wà ní the last resort and the avoidable lámọ̀ wá lọ mú I think it is better and closer to peace ká partake ṣé mo ti kó ti àyà wọn tán wáyà dánwò anú misrahum wal aghlala lati kanat alayhim a rọ gbogbo àwọn tí ó mọ̀ fún wa ní fatwa kí wọ́n mọ̀ bá wa wo gbogbo àwọn agbègbè yìí ntọ́lọ́wọ̀n ò bá pè lọ́rọ̀ yàn ká má pè lọ́rọ̀ yàn o ntọ́lọ́wọ̀n ò bá sì ti ṣe ní haramu ká má ṣe láramu o we cannot be more muslim than muhammad ibi tá ànábì bá ti tú wálẹ̀ ẹ jẹ́ kí wọ́n tú wálẹ̀ ká ṣàfún wa láwa guidelines and framework tá a fi ṣiṣẹ́ but it is essential wípé èyí tá a sọ yìí lórí àwọn ẹ̀rí tá a gbé e kà nínú kìtàbù àsúnà yìí ó dàbí pé báwọn àfáà míì náà bá sọ míì tí wọ́n sì lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tá a sì tẹnu wa ò gbà láti sọ pé nú àwọn míì tó sọ tó tako tiwa yìí wọ́n èyí ṣàfáà wa alladhina yastami'una al-qawla ńkọ́ fayattabi'una ẹ̀ ahsanahu o lè gbọ́rọ̀ kó ju kan lọ kódà nínú ọ̀rọ̀ ọlọ́run gangan bí kuraani bá fún ọ lọ́pṣọ̀n kan tó tún wá fún ọ ní míì ọlọ́run gangan gbà ọ nímọ̀ràn pé èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tó ń sọ fún ọ ni kò tẹ̀lé wàhín ọ̀kìbùtùm fàákìbù bìmítìlìmá ọ̀kìbùtùm bìhì ṣe mọ̀ pọ̀rọ̀ dáadáa ni kò sì sábúrú nínú ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n wọn là ń sọ bárú tó ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run lòun náà làwọn àkẹ́rù lè sọ̀bìrì tó bá ṣe aburú sí ọ ìwọ náà ṣe padà lódiwọ̀n bó ti gbà á àmọ́ tó o bá lè ṣe sùúrù òun ló dáa jù ọ̀rọ̀ pé wọn náà wọ́n fún padà tit for tat ọ̀rọ̀ ta ni ẹ́ èyí tó bá lè ṣe sùúrù nǹkan ọ̀rọ̀ ta ni ó wá níbẹ̀ bá wá gbọ́rọ̀ ẹ máa tẹ̀lé èyí tó bá dáa jù nínú méjèèjì mọ́sí àbí ní mọ́sí àbí làwọn yìí náà ọmọ ìyá kan náà ni gbogbo wa oko Islam náà ni gbogbo wa ń ro ṣùgbọ́n ẹ jẹ́ àkíyèsí èwo ló súnmọ́ jù fáǹfààní àlùmọ̀ lónìí wa àti lọ́la wa aqulu qawli hadha astaghfirullah alazim li wa lakum wasalaamu alaykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah barakatu naa o tó kan announcement àbí. asalaamu aleykum ẹ jọ mọ́tò yìí ń blọ́ọ̀kì àwọn mọ́tò ń ta triple a fifty seven one bg ẹ jọ ẹ bá gbé kúrò àwọn èèyàn complain ta. irú mọ́tò wo ni ẹlòmíì ọmọ nọ́mbà mọ́tò ẹ̀. toyota toyota. wọ́n ní toyota ni o ẹni tó ní ti máa dìde lọ́ba inshàlá adúgbò fún alkọ́dí asha abdulrahim jazakumullahu khaira gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ mo rò pé a kọjú ẹ̀ sáwọn àfa pàápàá jùlọ àwọn àfa tí wọ́n mọ̀ fún wa ní fatiwa olúwabasan ẹlẹ́sàn àwọn ṣe wa ní ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tá a ti gbọ́ tán náà. ọ̀dọ̀ bíi lẹ́yìn ṣètọ́ ni rọ bisimilayi rahman rahim. mo lákèsí ó pé ní látànà tí a ti wà ní conference tí a ti ń gbé ọ̀rọ̀ òṣèlú yẹ̀wò mi ò tí ì rí àáfàá kankan tó dúró síbí tó sọ pé ẹ má dá sétò tí ń lọ lù o kálukú ń tíráì láti ṣàlàyé pé ká dá àmọ́ kó létò ẹ dákun ẹjọ́ wọnú kọ́míníkì wa ó pé ní mùsùlùmí nàìjíríà gbogbo ètò tí ń bá ń lọ lù ú á máa dá sí i á sì jọ máa ṣe á máa sọ ọlọ́pàá á máa ṣe sọ́jà á máa dá sí pé a gómìnà a chairman a fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì àmọ́ yóò wá ní àwọn òfin tí a fi dé tá a fi ní jásínà ọlọ́run àwọn òfin yẹn àwọn àfa wọn jókòó wọn ṣiṣẹ́ lórí ẹ̀ sẹ́ẹ̀rìṣẹ́ tá a bá ṣe lórí àwọn òfin yẹn pẹ̀lú communicate afẹ́ issue ọ̀rọ̀ yẹn ò ní jáde ní ọjọ́ mẹ́jọ tá conference one and two torí magazine ti Daaru Naim ti Majma'u Daaru Naim yóò jáde London first Eh? jọ́nà lẹ́ ń pè é jọ́nà Majalla, tẹ́ jiná ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti sọ mí ti inshallah ọ wà ní tata dirasa wa tẹsẹ̀hẹ́ yọ bọ́ sí tìbá àtọ́ba sí ní ọ̀la sọ́túnla jáde mọ́ January first mọ̀rọ̀ gbogbo àwọn àfáà wa tí wọ́n bá wa sọ̀rọ̀ látàná àwọn tí àwọn tí wọ́n pèsèǹtì fún wa tí wọ́n bá ti bá wa submit ẹ̀ kó lè bá jáde àwọn tí wọ́n bá ti submit kí wọ́n bá wa submit ẹ̀ ọlọ́run ọba wa san kó wá ní ẹ̀san olóore gbogbo àwọn ọ̀rọ̀ tí Daaru Naim ti gbàjọ tí Majma'u ti gbàjọ wọ́n ń ṣe tẹ̀sí ìwẹ̀ lọ́wọ́ yọ̀ọ́dẹ̀ jáde pẹ̀lú jẹ́nà tíra mi ọ̀ wá jáde lẹ́yìn ẹ̀ tíra mi yóò jáde lẹ́yìn màjálà yẹn ìyẹn ó jáde pẹ̀lú ògùn ọlọ́run bóyá nu February àbí March torí gbogbo àfáà tá a pè lágbàáyé yẹn gbogbo wọn la fún ní tọ́pìkì tí wọ́n bá wa kọ́ bá fún wọn lé lórí a dẹ̀ rí i pé ọjọ́ tí mùtámọ́rò ọ wọlé ọjọ́ yẹn jìnnà ó ti sún mọ́ kátóró sálà wọn ìgbàmọ̀kọ́ láti tiwọn wà láti wọn yóò jẹ́ yẹnáyìr níparí yẹnáyìr a wà á tẹ̀ jáde ká kìtàb eléyìí ọmọ jẹ́ mọ̀jálà tọ̀wọ́n ọmọ kitab ìyẹn ó jáde inú February tàbí March ìyẹn ó máa jẹ́ kitabu al-mu'tamar ẹ kitabu majma majma Dar Naim ni ó máa jẹ́ gbogbo yìí náà wà lákèsí wípé ní níta ń bá bọ́ ọ̀tọ̀ èyí ta tún wá bẹ̀rẹ̀ lọ́dún yìí tún sí kínní ó tún yàtọ̀ Dar Naim tá a máa fi ń ṣe kọ́nfẹ́rẹ́nsì Dar Naim Central Mosque ó ti di Dar Naim Academy. Eric kí gbogbo tá à ń láti yóò ní Darul Naim akademi là ń pè é akademi tí Darul Naim dálẹ̀ yìí yóò máa ṣiṣẹ́ tó lágbára tọ́ra arípa ní bùkátà sáwọn sẹ́yìn gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn àfa ń sọ látàná gbogbo ẹ̀ là ń rìkọ́ọ̀dù rìkọ́ọ̀dù ìwà ní sọnù akademi ó lọ jókòó wọ́n lọ lè wo gbogbo owó àti táwọn àfa ṣe látòkè délẹ̀ takademi bá wò tán wọ́n gbìyànjú láti gba ara àwọn àfa jọ àti mọ̀wákìfù wọn níbi àwọn ọ̀rọ̀ tó bá jẹ́ mọ́ ọ̀dọ́ láti a wàá tún gbé jáde ká kìtàbù tọ́ra àfẹ́kọ́já sí pé níta bá ń pè ní olóhùn ṣẹ̀ríyà ìmọ̀ ṣẹ̀rí ọlọ́run kọ́ jáde ní akadẹ́mì Daaru Naim wọ́n fásitì yìí pé ẹ̀yin bá ifon wọ́lkùtàb wọ́n akademiyun ẹ̀yin tẹ́ máa ń kọ̀ọ̀kan láwọn akadẹ́mì láwọn tí wọ́n ń ṣe bá àwọn àfáà a máa májímọ́ wọ́n máa kọ lẹ́tà sí yín time to time wọ́n sì máa gba àrùn yín wọ́n máa gba tíra yín kọ́dà a padà bá débi pé ẹni tó bá ní tíra tó jẹ́ tíra ẹ̀sìn tó wà kọ́ yìí mu májímọ́ wọ́n máa tẹ̀ fún tó bá ti ní òun ṣe pẹ̀lú olómi àṣẹríyà àwọn àpalẹ̀mọ́ mọ̀tàmọ́ àwọn àpalẹ̀mọ́ májímọ́ wò ni mo fẹ́ nu kàn díẹ̀ hùn níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run màjálà ó jáde tó jẹ́ ti mọ̀tàmọ́ rúta ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí yóò dùn mọ́ mi káwọn mọ̀kọ́ láti àwọn àfa wa tí wọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ fún wa kí kó wà ń bẹ̀. àwọn justice wa ọlọ́run ó jẹ́ àárí wọn pẹ́ ọlọ́run ó jẹ́ mi yóò gùn fún wa àná ni ń sọ fún wọn pé àwọn muhadiru náà wá di ẹyọ kan ẹ̀yin mo sì fẹ́ kẹ́ wá sí ààyè bẹ̀ bẹ́ẹ̀ ti ń lọ yẹ tó máa padà bọ̀ lọ́la wọ́n sì lọ́lọ́run ó jẹ́ ó ṣe torí àwọn àwọn náà làjọ ń bẹ ní Daaru Naim ọlọ́run ó jẹ́ mi wọ́n gùn ẹ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tó ní agbára tí kálukú sì ṣàǹfààní ọlọ́run fi yín ṣe ọ̀ṣọ́ fún islam ni ọlọ́run nígbà yín ní ọwọ́ wa yóò jẹ́ kẹ́mi yín ogun lọ́wọ́ wa yóò jẹ́ kẹ́mi yín ogun fún wa wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó jó gbogbo yín ọ̀rọ̀ ń jó kálukú la àbí ẹ̀kọ́ ni kí lọ́rọ̀ náà wàláyé anabi bá wa jẹ́ ọ̀rọ̀ ń jó kálukú la ní tí wọ́n ń wí ni òye yín bẹ̀ gbólóhùn tí wọ́n fi gbé kalẹ̀ ló lé ní ara yín ní tí wọ́n ń sọ ń bẹ̀ ni làkọ́díjà akọ̀mọ̀rọ̀ sólóhùn. من أنفسكم azizun alayhi harisun عليكم بالمؤمنين ìtumọ̀ yẹn ni pé gbogbo nǹkan la nábì ṣe ní ìrọ̀rùn fún wa kọ̀ wá fẹ́ jẹ́ amúra mọ́ àbí tẹ́ ń wí kọ́ ọ́n justice ó kọ́ wa gbogbo nǹkan kọ̀ wá jẹ́ káwa náà fẹ́ ayàwó náà lẹ tú débi yadawu anihum israhum wal aghlala kanati alayhim ọlọ́wọ́ sàn yín lẹ́sàn-án rí gbólóhùn yẹn mọ̀jẹ̀ ojú yín la o àwọn náà jẹ́ sọ gbólóhùn àbùkù sànẹ́bí o ẹ má sì wọ́n gbọ́ o ní tí wọ́n ń sọ nípa ànẹ́bí bìlì mu'minina ra'ufun rahim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. jazakumullahu mọ̀ ẹ lọ mudakhalat sáyé mudakhalat wà sá uthman alim aláǹfẹ̀sẹ̀ mudakhal ashe yusuf ṣùgbọ́n mò ń wò ó pé àsìkò ti lọ bàbá wọn ó sì ka tọ́síyà fún wa so gẹ́gẹ́ bí àjọsọ àwọn àlùfáà níbí tọ́síyà là ń retí lẹ́nu sheikh dakatir wa sheikh parafis àṣẹ dr sheikh dakatir na bisimilahi bil ikhtisar. Usman علي عالم، Usman عالم، ìṣẹ́jú ẹyọ kan àti àbọ̀. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu abdullahi subhanahu wa ta'ala kó bá jẹ́ kí ẹ̀mí justice wa gùn lóbi dáadáa akamakumala mo ní bí ọ̀rọ̀ méjì gẹ́gẹ́ bí su'al lọ́dọ̀ fún àwọn sheikh wa kálọ̀ jẹ́ pé fún wa sa alákọ̀ọ́kọ́ ó ní pé ìgbà tí ń bá wa sọ̀rọ̀ ẹ̀ kan ẹ sọ̀rọ̀ nípa pé màwọ́ àmì kùnmú kàwọn falẹ̀gọ̀ yìí wò bí yẹ́dì ìgbà tí wọ́n sàlàyé aliyad ẹ sọ pé bimaana alquwa ntí wọ́n fẹ́ ṣe iskal lèmi lórí gẹ́bí tọ́líbìlì ilm ó ní pé náà ntẹ̀yìn afọwà ti fa fún wa ó ní pé àgbẹ̀rẹ̀ jẹ́ mu'attilun pé kátó kẹlima yẹd bilquwa gẹ́bí ní ayatul Qur'an bó láti ṣe jam'u bayna hadhayni alqawlayn jazakumullahu khairan ẹlẹ́kejì ni pé eléyìí ó ń lọ lórí ọ̀tẹ́ báwa sọ bí a tó lọ ṣe sọ̀látùl asr òun náà ní kọ̀rọ̀ al-adyanu as-samawiya gẹ́gẹ́ bí ọmọ kékeré mi mọ̀ nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀ ṣùgbọ́n láwọn kan tí ẹ ti kọ́ wa nínú tíra ni pé a ní al samawiya bíi at-tawrat al-injil zabur ìgbà tí àwọn yẹn bá jẹ́ al samawiya tá a dẹ̀ mọ̀ pé àwọn tíra yẹn náà wọ́n sọ̀kalẹ̀ lórí àwọn adyan kọ̀ọ̀kan náà ni ṣé kìí ṣe pé a ṣe ìtìbá o pé báwọn tí àyìn ti jẹ́ jámù a ṣe jámù aládìyàn náà kó kàn wá ṣe pé bí anabi sallallahu alaihi wasallam ṣe wá lẹ́yìn òun ló ti pa àwọn àdìyàn yẹn rẹ kò kìí ṣe pé kò sí àwọn ẹ̀sìn tó pọ̀ tó jẹ́ samawiya nípa pé kìí ṣe islam nìkan ni asamawi ṣùgbọ́n ní ti Allah subhanahu wa ta'ala ó gbà ní alqiyama lẹ́yìn ìgbà níbi wa sallallahu alaihi ti dé onìkan náà ni yóò padà máa jẹ́ alislam jazakumullahu khairan. ẹ mú máìkì yẹn fún wọn lọ ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀. a kí n bẹ̀rẹ̀ látòrí ẹlẹ́ẹ̀kejì àkútùbù lè ta á dáadáa lóòótọ́ ṣùgbọ́n gbogbo kútùbù náà bó tilẹ̀ hùn kó pọ̀ tó tíra lè pọ̀ ṣùgbọ́n gbogbo tíra náà bó tilẹ̀ hùn kó pọ̀ tó wọ́n wá jíṣẹ́ ẹ̀sìn ẹ̀yọ̀ kan ṣoṣo náà ni ṣóyé kọ́ta àdádàtìl kútù amadín láyàtà àdàd ẹ̀sìn òpé méjì lábẹ́ àwọn àyàtà àti kàkà lẹ́nu àkùrá nìyẹn iná ọ̀háìná ilẹ̀ ká kàmá ọ̀háìná ìlànà ẹlọ́kalẹ̀ àwọn àsọ̀bì ibra àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàtílkà hujjatuna kó gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ tọ́lọ́run fi wá sọ fún ànábì pé fàbí hùdá hùn mú kó tẹ̀dí kólúmọ́kùntù bídé amínà rúṣùl gbogbo àwọn àyà yìí fi yé wa pé ẹ̀sìn ò pé méjì látayédáyé ẹ̀sìn ìsìláàmù nìkan ṣoṣo lọ́lọ́wọ́n ọba fi rán ṣùgbọ́n ìsìláàmù yìí àwọn tí wọ́n bàlágà rìsálà rẹ̀ wọ́n bàlágà rẹ̀ min khilali adad minal kutub àwọn tíra tó pọ̀ ni wọ́n fi so minha tawra minha al-injil minha al-qur'an wa in shi'ta faqra qawlahu ta'ala nazzala alayka al-kitaba bil-haqq ní fatihu imran mufeka musaddiqan lima bayna yadayhi وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان so almunazil wahid arsala adada mina rusul wọ́n sì jíṣẹ́ eh, ẹni tó torí ẹni tó ráwọn ànábì iṣẹ́ ẹnìkan náà ni náà lọ́lọ́run ó wá ráwọn òjíṣẹ́ tó ju kan lọ ó sì sọ tíra tó ju kan lọ fún wọn ṣùgbọ́n nǹkan kan náà ló ń bu wọn lónìí kí wọ́n fi gbogbo tíra yẹn pèpè sí so àkútùbù lè jẹ́ sàmáwíyà tá a bá ń sọ pé àkútùbù sàmáwíyà kì í ṣe holy bible kì í ṣe kankan nú àwọn versions holy bible hakikatan gbogbo ń tá a pè ní kutubu samawiya siwal quran wọn à sí mọ́ wọn à sí mọ́ dọ̀yà àti bá wọn hakikatan nìkan ni la lè rí báyìí kó ṣẹ́kù nínú àwọn tíra yẹn ó wá ṣeé ṣe ká máa ráwọn ìtọ́ka rẹ̀ kọ̀ọ̀kan nínú bible a máa rí tọ́ka tàwọ́rá ń bẹ̀ a máa ráwọn nǹkan míì tó yẹ pé tíwọ náà bá ń kà ọkàn rẹ̀ ó mọ̀ sọ fún ọ pé ẹlòmíì ò lè so eléyìí tó ọlọ́run lọ ìbẹ̀ǹbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ṣẹ́kù ń bẹ̀ ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run náà sì ṣẹ́kù ń bẹ̀ wo gangan ló di ndi òun kọ́ ló mọ̀ sálà àtàwọ́rá tàbí Injil ọ̀rọ̀ yádù ọwọ́ ká má ṣe tàtìlù sífà ọ̀rọ̀ àkídà lẹ tún wá gbé wọnú ọ̀rọ̀ kìnnì náà kakọ́ yanjú yìí hùn tànàbí bá ní ẹkọ̀ bàjẹ́ pẹ̀lú ọwọ́ kò sẹ́ni tí ó mọ̀nú literature gbogbo èdè tá à ń bá ń sọ̀rọ̀ pé kò sí màjází kò sí kinní kan àwọn ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ lúgà kò sẹ́ni tó bá jẹ́ bahith fi lúgà tí ò ní mọ̀ pé tá à ń bá sì ń tú kùránì náà ní tútú lúgáwí ààyè ń bẹ fún màjází ń bẹ kò sí àfáà tí ó jiyàn rẹ̀ ó tàwọn àfáà tí wọ́n ń sọ pé kò sí kì í ṣọ̀rọ̀ lúgà ni wọ́n ń sọ ṣóyẹ́nsìn now. now ọwọ́ ọlọ́run bọ́lọ́run bá sọ pé òun lọ́wọ́ wọ́n ní ẹ fọwọ́ ọlọ́run lẹ̀ fọlọ́run ìwọ má lọ ọ̀ràn tí ó kàn kó ma ọwọ́ tó wí ń bẹ̀ wọn o nǹkan báyìí ni o ṣó o mọ̀ ní ngbò tí ní wàlá nàbí ẹ bìṣẹ́ ìlmì yìí ilà bìmọ̀ṣà ọlọ́run ti lẹ́ẹ̀ mọ nípa òun àfi déédéé wọn tó ń bá fi mọ̀ yín so tó bá lọ́wọ́ náà nù bó lọ́wọ́ rẹ ti rí kò àmọ́ o gbọ́dọ̀ gbà ládì ọkàn pé gbogbo bọ́wọ́ ọlọ́run bá ti rí ó yàtọ̀ sí gbogbo tó lè rò àbí tó lè mọ̀ lọ́wọ́ torí pé láìsà kàmísìlì yìí ṣe ìhun wàhùwà sàmì ọ̀hún albasir ó ti yé àmọ́ ànábì náà ló tu pé kú wà nínú hadisi mi tó ní unsur akhaka zaliman aw mazluman sharul hadith bil hadith ní sinú àbí rọmọ ìyá rẹ lọ́wọ́ tí wọ́n bá ń ṣàbòsí sì tún lọ́wọ́ náà tí wọ́n bá ń bò ó sí sàbẹ́ abẹ́rẹ́ pé agbọ́tẹni tán ń bò sí káràn lọ́wọ́ tó fà bálù zọ́ọ̀lì bó ni èyí tí ó jẹ́ alábòsí kí ká ṣe ó ní khudhu fawqa yadihi ẹ̀ dì í mú lókè ọwọ́ rẹ̀ ìdì í mú lókè ọwọ́ rẹ̀ ní kílẹ̀ ń lòun ìpákọ̀hún ẹ̀ power nù ẹ̀ prevent ẹ̀ ẹ̀ má jẹ́ o ṣe and you can only do that by power so àwọn ọ̀rọ̀ méjèèjì yẹn ò jọra wọn ṣé orí ta bá fẹ́ máa sọ pé bọ́lọ́n bá lóun lójú ojú rẹ̀ kíní kan ni ó bá lóun lọ́wọ́ ní táwọn afáàn sọ fún ọ ni pé fọlọ́hún lẹ̀ bó ti wà òòlì làákàyè rẹ̀ ò lè gbé ní tó bá lóun ó pè mọ́ra rẹ̀ ìwọ náà gbà pé bó ti rí nù sì júlẹ̀ má ṣe báṣù kankan nípa rẹ̀ wàlá yuhituna bi shay'in min ilmihi illa bima sha ò lè mọ kankan pa ọlọ́run àfi déédéé tọ́lọ́run bá yọ̀ǹda láti mọ̀ fún ọ mo rò pọ́rọ̀ náà clear Allahu a'lam mo ní tàlẹ́ kù díẹ̀ lórí ọ̀rọ̀ nígbà tí afa bẹ bẹ́ẹ̀ wọ́n làwọn gẹ́gẹ́ bíi tọ́ lébọ̀ ẹ̀lù gbogbo wa tún lábùlẹ̀ lèmi náà ni wa àmàlà yìí táwọn afa wa tún ṣe lórí ẹ̀ tó kúnná pàtàkì jùlọ afa wa ṣe kétí tó ṣe àdúrà olùbáyàní tí a bá dénú tafsiri yẹn ó ṣe yàtọ̀ láàrin àyàtú sifat àti àwọn àyàtú tí kì í ṣe sifat njẹ́ oyè wa ń bẹ̀ pé àyàtú sífàtì ni tàwílù lè wọ̀ àyàtú sífàtì ni tàwílù lè ṣe kí ni tí ń jẹ́ sífàtì ọlọ́run bọ́ba ti sọ nǹkan ẹ̀ tàwílù kan wọ́ bẹ̀ àmọ́ àwọn tí ẹ bá ti ṣe àyàtú sífàtì tàwílù lè wọ́ bẹ̀ so ti yẹ yín gbogbo ẹ báyìí gbogbo táwọn afáàní náà kọ́ṣà pátápátá lérí sífàtì ọlọ́run ni gbogbo àwọn afáà tí wọ́n ní náà kọ́ṣà pé ẹ má tú yẹ́dù sí kú wà yẹ́dù him ẹ má tú sí násìrù ẹ má tú sí kú wà ẹ má tú sí gbẹ ẹ má tú sáwò láwọn àfa àwọn náà tí wọ́n bá tú yẹ́dù ń bomi wọ́n tú kú wà tàwílù tí wọ́n ní ẹ má ṣe wọ́n lọ ṣe ní ibòmí wọ́n ṣe màkàfà kí wọ́n má kọlọ́gbọ̀ ọlọ́run kí wọ́n má bára wọn nùnà wàbítálì gbogbo àṣẹ tàwílù ni màjáàsì ni istihara ni àti tọ́lọ́lọ́ bẹ́ẹ̀ kò wọnú àyàtú sifat ọwọ́ gbogbo lóga yòókù salamu alaykum. Uh, by grammatical sequence hadisi mọ̀rọ̀ aminkum munkaran fáliyùgà yìrù bìyẹ́dìhì àdọ̀mírí àwọn òdòlà àkàrọ̀ èèyàn àwọn èèyàn ni yadu yẹn ń rí fáàsì kò ń ṣe so ibe kò múra wọn so tá máa ń ṣe tàwílù ń bẹ̀ yẹn pé yẹ́dù yẹn túmọ̀ kú wà kò ń ṣe yẹ́dù ọlọ́run làdísì yẹn sọ so wasalaamu alaykum. naam naam eh, mo dúpẹ́ fún àwọn justice wa ṣe rí gbogbo mọ̀jàká láti ní a lè sọ ọgbẹ́ à ń láti sọ ti àwọn justice wa mo dúpẹ́ iṣẹ́ ńlá ni wọ́n ṣe nǹkan tó máa ń dùn mí tó máa ń dùn mí nù nípa àwọn justice ni pé yajma bayna al-qanun wa sharia ó dẹ̀ yé wọn pàápàá in time of terminology ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń sọ ọ́ mẹ́yẹn tó yẹ pé à ń ṣàǹfààní gan-an torí pé ẹni tí wọ́n fi ojú kọ wo nǹkan ó yàtọ̀ sí tó fi ojú méjì wo nǹkan ẹnìkan bèrè lẹ́wọ̀n wọn lẹ́ẹ̀kan wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà nù sẹ̀rí alìsìlámíyà tó wà nù kan nílùú wájú igan ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà inú sẹ̀rí àná ti mú bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń wọ́n ń fa tún ẹ̀ wọ́n ń yí bákan torí gbogbo ayé ló gbà wí pé alikọ̀ọ́nù faransi ti eh, títí eh, French uh, constitution inú fíkù Imam Malik náà ti mú gbogbo ẹ̀ wọ́n kàn ń change ẹ̀ wọ́n ń yí padà sí bí bó ṣe wọ̀ náà. wọ́n ti translate mọ́. Kasarul Khalil. naam. láti seventeen kìíní kan. naam. kí ni French ń translate Muktasarul Khalil bí fíkì Imam Malik. barakallahu fikum. ẹni kọ́kọ́ translate ẹ̀ Frenchman ni. barakallahu fikum. ṣé wàá rí hadisi man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi maratib ni ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe àdìsí yẹn ló ń ṣì gbọ́ man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi wọ́n ti sọ́ lánàá ń bí fali yóò ka yiriw bi yé di kì í ṣe mi kì í ṣe mi Ọlọ́run èmi kára náà mi ìwé bẹ̀ yẹn o ìgbà mọ́ra mi kò mọ̀ kára ilé ọtí lókun ta yìí ó yá bọ́ ta ká máa wò nánú lálálálálá ẹni tí agbára wà lọ́wọ́ ẹni bẹ̀ yẹn òkú mọ̀ òkú mọ̀ ló nìyẹn tí wọ́n máa ń ṣe nǹkan bẹ̀ yẹn sìn tí ò dáa tí gbogbo wa ń lọ tá tí ọlọ́pàá kan bá dúró títì yẹn lásán pé à gọ́fìmẹ̀ntì la gbọ́dọ̀ ju gbogbo ọ̀la máa sá hali yẹlẹko wa tánàbí ń ṣe ìṣára tó ń ṣe ìṣára sí ṣùgbọ́n wọ́n máa ń lẹ́mu yẹ sítátà fàbímọ́ àdá fàbílí sáàlì yóò náà ní táwọn afá ń ṣe yìí báàbá lè yí nǹkan múnkàr padà pẹ̀lú agbára asọ́wọ́n aláṣẹ gẹ́gẹ́ bí gbogbo náà láti gbọ́ wípé kódà ń gbàtọ́ náà ọlọ́mọ àrùn Musa sí Ibrahim náà kí ló wí fakulawo kawla leyinan so bá a ṣe bá wọn sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ní jóló papọ̀ jókòó wa yìí bùtá bá wa lágbára yẹn tí ah, wọ́n ṣe ni sáwọn akọjá ló ń tiẹ̀ wàá dáhù adáfàlẹ̀ mọ́n bẹ̀tẹ̀ ọlọ́run ti mọ̀ wípé kò dùn mọ́ ẹ nǹkan tí wọ́n ń ṣe yẹn èmi máa ń kọjá ládùúgbò mi àdúgbò mi àwọn amúgbó kún bẹ́ẹ̀ gan wọn amúgbó wọn mutí tẹmẹtí wàá rí kó mò ń bọ̀ wọn máa tọ́jú ẹ̀ wọn máa dọ̀jì ẹ̀ mani wàláì mani wàláì gbogbo yìí mo nífẹ̀ẹ́ sí àmọ́ nǹkan tẹ̀ ń ṣe mi ò láàkì ṣe ibo tẹ̀ mu yẹn mi ò láàkì ọtí tẹ̀ mu yẹn mi ò láàkì àmọ́ gbogbo yìí ni mo nífẹ̀ẹ́ sí mi ò dẹ̀ kọ̀dẹ̀ sí àkọ́kọ́ láàrin ara wa so tí tí n bá ti tí dọ́rọ̀ kan bá ti wá ṣẹlẹ̀ ah ẹja ẹja kò lọ sọ́dọ̀ baba bàbá bàbá òbá yanjú ẹ̀ torí wọ́n ti mọ̀ wípé kì í ṣe pé mo kórìíra àwọn nǹkan tí Islam dẹ̀ ń kọ́ wa náà nìyẹn a gbọ́dọ̀ kórìíra ẹlẹ́ṣẹ̀ torí ẹ̀ṣẹ̀ àmọ́ ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ la gbọ́dọ̀ kórìíra bàbá wa Sheikh Imran ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa irú ìjókòó tí ẹ̀ ń gbé kalẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wàláhì làzim ẹ ti sọ pé súnà lẹ kù sí ẹ̀mí náà súnà lẹ̀mí náà kù sí o súnà náà ni gbogbo wa kù sí o pẹ̀lú gọlọ́wọ́n ọba torí pé wàláhì làzim iṣẹ́ lẹ̀ ń ṣe àfi rójú àfi ṣe àfi pọ́n ilé àdẹ̀fẹ́ wọn ṣe ń pè yẹ àmọ́ ìtìráf bi àní agbọ́dọ̀ ṣe ìtìráf bi jẹ̀míl ṣe Dr. Jawari lẹgbẹ́ lọ́ọ́ ti di ìkọrin ó dé lẹ́ẹ̀kejì tí bàbá wa justice máa wá láti lẹ́kì náà ni àwọn afárá lójókòó yìí látòdì dín ṣùn náà ti wá ká má ṣe sọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ti bá a sọ̀rọ̀ tí wọ́n ti bá a sọ̀rọ̀ àwọn míì náà tó ń bọ̀ ọjọ́ mẹ́jọ. wàláhi arjú an yakuna hadhihi al-a'mal fi mizan a'malik ya sheikh. gbogbo àwọn tó ń dótì ní Daaru Naim ọlọ́run ní ìjẹ́rí àpàdà sí ibi wíwáyé láyé gbogbo èèyàn náà ló ń wò kó ṣe nǹkan tí ẹ̀ ń ṣe yìí àmì tọ́lọ́wọ́ ọlọ́run ló gbéṣẹ́ yìí fún yín tẹ́ ẹ̀dẹ̀ ń ṣe ẹ̀ ń sọ fún mi lánàá wípé kò tiẹ̀ yẹ́yìn náà bó ṣe bó ṣe mú ni wọ́n lọ àdúrà àwọn òbí ni àdúrà àwọn òbí ni ọlọ́run sì ní jẹ́ kí àdúrà náà ká lórí yín láyéláyé iye àdúrà náà kò ní ká àwọn ọmọ yín pẹ̀lú gọlọ́wọ́n bá ṣe rí mo ti listing sí ọ̀pọ̀lọpọ̀ listing muhadara Dr. Zaid láì mọ iye gbà wàláhìí làásìn rọ́jú lónìí. Uh, wọ́n ní ìzàrà ẹ̀tì mutahin fakobo fi wujuhim aturab wọn kò má ṣe tiwa bẹ́ẹ̀ àmọ́ a gbọ́dọ̀ ṣe ìtiraf bilfodil alifodil tọ́ba mú masala kan ah, wàláhì lansi inú yàrá dè máa dùn pé sọ́mọ mùsùlùmí náà la ní ló jẹ́ fáàrí fún wa lẹ́nu báyìí mo lè ti sọ ọ̀rọ̀ kọ́ lẹ́ẹ̀kan àti àti muhadara Dr. Jahari ni àti abdulbaki ni àti gbogbo àwọn mẹ́rin ẹ̀bẹ̀ ẹ̀dẹ́kùn bá wa sọ di gẹ́gẹ́ bí ṣe ṣàdéhùn wọn láwọn dẹ̀jẹ̀ kó ṣe ṣe pẹ̀lú ọgbọ́n ọba mi ò lè sọ gbogbo torí pépà tó bá lọ mi nísìn almost yà ni eighty pages ni mo fi kọ́ ní gbogbo tẹlifíṣì gbogbo táwọn èèyàn ń sọ ìyìnsìn wàá lè ka gbogbo eléyìí yín kan tí ṣé dr jahoila ní ní kan wàhálà page mẹ́jọ ni mo kọ so mi wàá lè máa ka gbogbo ẹ̀ àmọ́ a máa ṣètàlẹ́ kéèsì àgbẹ̀fọ́ wọn ilé tó ó dọ̀ wọn bá wa pẹ̀lú ògbọ́ lọ́wọ́ àmọ́ mo kàn fẹ́ sọ nǹkan díẹ̀ nípa nǹkan tí àwọn bàbá wa sáyìn wọ́n sọ fún wa wọ́n sọ fún wa pé n tó ń jẹ́ òṣèlú nínú Islam masala ṣèhàdíyàn ni torí pé anabi Muhammad sallam ló ti fi wá lọ́nà wípé antu adarabi umuri dunyakum wọ́n dẹ̀ sọ àwọn ìdí tó fa tánàbí yìí náà fi sọ tabaníkà máa kẹnu tabaníkà máa kẹnu bẹbẹ yẹn ni àní àní àní dìde nílẹ̀ so bẹ́ẹ̀ náà dẹ̀ ni ẹni tó kọ́ sọ̀rọ̀ láàárọ̀ náà nǹkan tó náà emphasis lórí yẹn yẹn bàbá wa Yusuf Adéwì wípé a lè rí nọ́ọ̀sù kan nínú Al-Qur'an tó sọ nípa siyasa àdìsí kan ṣùnà ti gbogbo wọn kò tí wọn kò tí àdìsí yẹn fún wa ṣùgbọ́n hawadis tarihiya mọ̀mọ́rasátì rasul báwo la nàbẹ̀ ṣe ṣe tẹ̀tìbíkọ́tẹ̀ báwo làwọn sọ̀hábà ṣe ṣe báwo làwọn tàbíìn ṣe ṣe ibẹ̀ láti rí ṣìṣe àṣẹmújáde so wọ́n sọ fún wa pé àwọn nǹkan tí síyásà dúró lórí òun náà ni pé a gbọ́dọ̀ ṣe mọ̀rọ̀ láti àwọn hòdúdú ọlọ́run a gbọ́dọ̀ kọjá hòdúdú ọlọ́run ìyẹn ni pé gbogbo tọ́lọ́run bá ṣe ní èèwọ̀ gbogbo náà la mọ̀ ká má wulẹ̀ lọ níbẹ̀ títí. nítorí wọ́n jẹ́ sawabit nínú Islam tó yẹ pé kò gbọ́dọ̀ change o ò lè sọ rákò o ò lè sọ alásàrì di márùn o ò dẹ̀ lè sọ magrib di mẹ́ta èyí tó ń pè ní sawabit nìyẹn tó yẹ pé kò lè change so wọ́n ṣàlàyé ìbẹ̀yẹ fún wa wípé síyáṣà ò wọ ọbẹ̀ yẹn pé hakim kan wá dé ó wá nígbà náà mọ́gìrìbì yẹn á fi kan kún a sọ fún yín pé ìyẹn ò sínú ẹ̀sìn Islam ṣùgbọ́n àwọn nǹkan míì wà tó jẹ́ pé nawazil ni ó ṣe ń ṣẹlẹ̀ wọ́n ní wọ́n dẹ̀ sọ nǹkan tó pàtàkì kan àwọn Sheikh Imran náà tún sọ̀rọ̀ lé fatiwa tó ń bá ń ṣe lù kàn kò lè wọ́ọ̀kì nílùú mi o ibi tó pọ̀lọpọ̀ wa àwọn ọmọ wa ti ń ṣe mistake nìyẹn fatiwa tó máa ń ṣe nílùú kan kò lè wọ kò lè wọ ọkùnrin bòmí torí pé kódà ìmọ̀ọ́mù ṣáfìrìn gbogbo àná la mọ̀ nígbà tó wà ní Iraq ọ̀tọ̀ ni fatiwa tó ń ṣe ìgbà tó dé masari ó change torí ó tún ti bọ́ sílùú mi náà fi ń pè ní bàbá onífatiwa méjì gbogbo ẹ̀ náà ni àwọn dókítà wa ṣe. She Uh, àlàyé fún wa wọ́n dẹ̀ ṣìjọ́ wọ́n dẹ̀ jẹ́ kọ́ àmọ́ yìí pé láàkó yóò dó fi múrù síyàsà nítorí wọ́n ọ̀rọ̀ síyàsà ọ̀rọ̀ politics ẹnì kan ò lè sọ fún wa pé ẹnì kan ò lè lànà kò lè kò lè sọ fún wa pé àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ débẹ̀ àgbọ̀dọ̀ ṣe wọ́n ṣe àlàyé tó pọ̀ fún wa wọ́n torí pé ibi síyàsà yìí náà láti máa ṣiṣẹ́ ayé ṣe pàpàlẹ̀ mọ iṣẹ́ àlìkẹ́ mọ̀ lọ́jọ́ sí torí pé nǹkan tí anabi àmọ́ tí islam kọ́ wa ni pé kuntu khayra ummatin ukhrijat linnas wọ́n ṣe àlàyé nípa ibẹ̀ yẹn tó pọ̀ ní ìrẹ̀lẹ̀ tó máa tó máa repeat ẹ̀. wọ́n wá sọ wípé ẹni tó bá fẹ́ jẹ́ mufti ó gbọ́dọ̀ ṣe mọ̀rọ̀ àtàwọn kankan ó lọ mú àwọn ọ̀rọ̀ yìí wá níbi àyà Quran tí ọlọ́run sọ fún wa yìí tó ń tọ́lọ́run sọ fún wa bíi pé ya'muruhum bil ma'ruf wa yanhahum al munkar wa yuharrimu alayhim al khaba'ith wa yada'u anhum israhum wal aghlal wọ́n ti parí ọ̀rọ̀ síbẹ̀ yẹn nǹkan tó kàn ń wù mí tèmi náà fẹ́ kí àwọn justice kó bá wa sọ̀rọ̀ bó ti ẹ̀ jẹ́ ìṣẹ́jú márùn-ún torí mo ibi tí mo kọ́kọ́ rò kó máa ti wọlé nìyẹn kí ló ń jẹ́ fatiwa gan ta ni mufti gan torí nílẹ̀ arab tabakọ̀yàn ni mufti àwọn lárúbáwá wọn kì í ní ju mufti kan ṣoṣo wọn nìkan kì í ní ju wọn kì í ní mufti méjì nílẹ̀ arab ní mọ́sárì nísìnyí dáàlù tá a kan náà ló wà ó tọ́ wọ́n lè ní àwọn ulama akẹ́fà tó fún ní àyè kóun náà máa kó máa ṣe fatiwa pẹ̀lú àṣẹ ọ̀gá ni mamlaka nísìn mufti kan náà ni Lubnan mufti kan náà ni mo fẹ́ kí àwọn dókítà wa uh, sáyé wa justice kọ́ bá wa kí ni à ń pè ní fatiwa tawa ni mufti torí ọ̀dọ̀ wa náà yẹra sí wàláhí afẹ́ ní mufti tó fẹ́ tọgọ́rùn tẹlifísà ní Ìlọrin ètò wa ń lọrin ètò wa ń lọ lábẹ́òkúta àni mufti níjẹ́ gbogbo jẹ̀bú pákásálí mufti kọ̀ọ̀kan ẹ wo làwọn afẹ́ tẹ̀lé mufti wò la fẹ́ máa ṣe ń pè torí kí mọ́sálà yẹn ń dàrú ó ń dàrú gan èmi ò dẹ̀ sọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ìlọrin ìyẹn kọ́ la fẹ́ rán bí ẹ̀tẹ́rọ ẹ̀dàkùtà ọlọ́wọ́n ba ẹ wá ní ẹni tí Ọlọ́run bá gbé ọ̀rọ̀ mùsùlùmí lọ́wọ́ wọ́n yàn sípò ni ó wá ń ó wá ń ó wá ń ṣe mohabbat yẹn ni pé àwọn mọ̀lẹ́bí ẹ̀ ló ń kó jọ àbí àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń kó sínú politics tó dẹ̀ pé ẹni tó dáa jù bẹ́ẹ̀ lọ ó wà nílẹ̀ fọdùkánà lọ́hùn rasulullah ọ̀rọ̀ ni o ẹ rí i pé tó dẹ̀ ń ṣẹlẹ̀ ní nàìjíríà of today nìyẹn tí n bá ti wà lọ́fíìsì nísìn ọmọ mi ni àkọ́rìbù mi ni àwọn ọ̀rẹ́ mi ni so mi ní gbẹ́kẹ́ ayé magreb kó bá a ní kókà mẹ́rin máa ṣe máa sì fi mọ níwọ̀n bá tí mo sọ yẹn pẹ̀tù fẹ́ kí àwọn justice kọ́ bá wa ṣàlàyé pé kí ni fatiwa wọ́n mọ́ níwọ̀n ló ń fìtì torí ní mọ́sáàyè lápẹ̀jùwé sìn tó má dájọ́ tó má dájọ́ kú fún èèyàn tí ìwé tí ẹjẹ́ tí fáìlì ó tọ̀ yẹn tí ì bá déwájú mufti kí mufti sàn yẹn wọ́n lè pa ọ́ tọ̀hún bisimilayi. Ah, ẹ ṣeun sa ah, alihamudulilayi wasalaatu wasalaamu ala rasulillah ah, mo rò pé tí gbogbo anáà bá fọkàn tẹ̀lé wọn ẹ rí i pé wọ́n ti direct wa síbi tí a fẹ́ lọ bóyá wọ́n kàn ṣàfẹ́ kí n kàn sọ nǹkan kan ni gbogbo àlàyé wọn náà ti show pé ansa tí wọ́n ní kí n sọ yìí wọ́n ti give ẹ̀ náà tẹ́lẹ̀ ẹ̀ ṣùgbọ́n ní ṣókí nǹkan tá a pè ní fatwa òun ní ìdájọ́ ìdájọ́ tí kì í ṣe èyí tó ṣe ṣe tanfiz ọ̀tọ̀ ni hukum àbí kápẹ́ nkọ̀dọ̀ ìyẹn nídájọ́ kóòtù ìdájọ́ àṣẹ tó jẹ́ pé ta bá ti ṣe ìsídàrú rẹ̀ àṣẹ sì gùn ó sì ṣe implement ṣùgbọ́n fatwa verdict lásán ni tí ò ní force of uh, so ó wá lè kan ẹ́ ní agbègbè nínú ẹ̀sìn lápèjúwe ọlọ́run sọ fún àná ṣàṣàlà pé yastaf tún náka a máa ríru ẹ̀ fíl kàlálà níbòmíì ó dà pé fíl nìsa àbí okay àrí àwọn ìyá sọ wọn máa wá bi ọ́ léèrè ìtumọ̀ ni pé wọ́n máa béèrè pé kí ni ìdájọ́ ọ so bí wọn náà bá ń bi ìmáàmù mọ́ṣáláṣí rẹ pé ẹjọ́ ìmáàmù kí ni ìdájọ́ báyìí báyìí báyìí nínú sẹ̀ríà literally speaking ìsìtìfítà ni tó ń ṣeun èsì tí ìmáàmù mọ́ṣáláṣí rẹ ní bó tilẹ̀ wù kó jẹ́ kọ̀rọ̀ tó yẹn náà tó bá sì fún ẹ fatuwa náà náà mọ̀ pé mo ń bọ̀ mo kàn ń gbé láti láti bẹ̀rẹ̀ ni generally speaking tá a bá ń speak of fatwa generally if ifta mean kéèyàn sọ pé ìdájọ́ ẹ̀sìn ní léyìí tó gbé ka ìgbìyànjú kan nínú ìmọ̀ ọ̀dẹ ọ̀dà so fatwa kì í ṣe òfin ká kọ́kọ́ gbọ́ yìí ò ó wá yàtọ̀ in the situation tá a bá wá sọ pé òkè nínú ìlú o àwọn gbogbo àáfàá náà ni mufti literally speaking ṣùgbọ́n tá a bá ní ká fọ̀rọ̀ lẹ̀ sí gbogbo àfa lẹ́nu ìdájọ́ eléyìí àti tẹléyìí àti tẹléyìí gbogbo wọn mọ̀ wá kọlura wọn ìjọba lu ó wà ní háyà kan bóyá ti kìbárì lólàmọ́ wọn pè ní o bí dáírà ìfitaì ni wọ́n wá kó gbogbo àwọn tí wọ́n jẹ́ àfa tí wọ́n jẹ́ of the highest eminence wọn kò wọ́n jọ síbẹ̀ wọ́n wà ní olórí kan èyí tó jọ lórí kan yẹn náà náà mọ consult tó rọrọ mọ ni kò mọ gbogbo ẹ̀ tán òun ni wọ́n kàn fi ọ̀rọ̀ sí lẹ́nu ni so that gbogbo àwọn mufti kéékèèké ó máa mọ̀ pé tó tí mufti àgbà bá ti sọ̀rọ̀ tí tí wọ́n bá sọ bá tako tí mufti àgbà tiẹ̀ ilẹ̀ ni ó gbé èyí tí mufti àgbà sọ yẹn òun ni yóò jẹ́ the official position so kò sí nǹkan tó bí wọ́n bá rí bá mi tó bá jẹ́ nǹkan tó personal o lè lo fatwa ara rẹ fúnra rẹ but you cannot make any public pronouncement láti wá make fatwa yẹn binding on the people láwọn ìlú tó létò tó but àwọn èyí tí à ń sọ nípa àwọn ìlú wa yìí èmi ò rò pé ẹ má jẹ́ ká impute gbogbo dá ń sọ yìí síbẹ̀ ọlọ́mọ ṣàbá kẹ́ bàbá wa ọlọ́lá wa ọba lọ́rin ẹ ṣe ṣéwù fún bàbá ni ẹ dákun ẹ ṣe lẹ́ẹ̀kan sí ẹ tún ó tún kọ ẹ̀kan sí ẹ wàláhù ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billah májò májò bí ọdún dákun oró ilé tiwa nu àṣà wa nu àjẹ́ mùsùlùmí débi káfí yìí ń honorary title ẹ ẹ mú mọ yín bó bá tiẹ̀ bẹ́ẹ̀ lómi inú kò sí tó kákan pé ibi tọ́lọ̀ ń tọ́ àwa sínú báwa sì ti kí ọba wa nu. àfi tá a bá ṣẹ̀ṣẹ̀ fi upgrade kínní ìlókù ẹ má impeach ẹ̀ síbẹ̀ honorary traditional title ni bàbá yàn hakikatan bó tó nǹkan wa lè mọ wa lọ wájú ká mọ fẹ́ bàbá ń pè lọ́nàrì traditional ẹja gbèdé level yìí tó that is a discussion for another time àmọ́ nílẹ̀ tòní tó mọ̀ yìí so àwúrò àwọn fatuwa táwọn dókítà ń sọ ohun àwọn náà mọ rubi tí àwọn ń wá sí so bó nìyẹn i don't think we have yes ní nàìjíríà uh, sheikh solih uh, eh, kí ló kọ wọn náà. alhùsẹ́ni àlèṣe ìtìbátù yíhun ara ń tà máa ń sọ nípa ìsọ́ọ̀fù àwọn alùsùnà wàjàmáà ni ara ẹ̀ náà ní káyàn yìí bàbá tà ń sọ yìí súfì ni tìjáni ni ṣùgbọ́n ìròpẹ́ nìkan kan nínú àwọn afárùsùnà wọn á e náà fásà ẹ̀ lórí pétò nígbà ọlọ́run ti ní kánà sábà ẹ̀ka mú bó ti di gbogbo ayé náà mú bá jáde mufti Diyari Nàìjíríà ní wọ́n sì ti recognize ẹ̀ bẹ́ẹ̀ ó sì ní kàfáì ìmọ̀ ẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n ọba ti jọ́rọ̀ mọ̀ kò sí ìmọ̀ ni ó fi ṣe fatuwa kì í ṣe àkídẹ̀ tóun náà bá fẹ́ ṣe fatuwa tó bá ní nǹkan kan tó pásánà sí òun náà mọ̀ pé òun gbọ́dọ̀ gbé wọbẹ̀ so ní nàìjíríà so far àlèsọ̀pá ní mufti kan ìwà mọ̀ bóyá wọ́n á ní ládìnà kan tán jọ ń ṣe ìmọ̀ details tó bí wọ́n ṣe operate Okay, òun ni chairman rẹ̀ ẹ̀hẹ́n alhamdulillah so Nigeria Supreme Council for Islamic Affairs lábẹ́ aláṣẹ gbogbo wa káfàtà sẹ́ríkì mùsùlùmí maimartaba Sultan of Sokoto the number one Muslim in the Federal Republic of Nigeria sufi ọlọ́run dáadáa làwọn náà ṣùgbọ́n ẹ̀ní rí kankan nu wa yìí ká wá pé declaration da la fi ń gbàwẹ̀ kódà àfa àwa Sanusi Lamido Sanusi Emir Sanusi. Tìjání ọlọ́run tó tó sa sánsán ni tó yanjú tí ó sì fi bò e, a sì rí ẹnìkankan nínú àwọn apẹ afẹ́ràn rẹ̀ fún ti ń bẹ lára rẹ̀ nípa dáadáa so ara tá a mọ̀ mọ̀ tá a máa ń sọ̀rọ̀ síyáṣá ẹ̀sìn náà nìyí tá a bá ń sọ̀rọ̀ ìdarí mùsùlùmí náà ká máa mú ìhùn náà mọ̀ ẹnìkan wá láti ibì àwọn ọ̀rọ̀ yẹn kéré ọba àlú ní tìmọ̀ akídí síbì ìyíwọ̀n ìṣọ̀rọ̀ ẹni ó bá ti jọba ó ti ní lórí gbogbo ìlú ẹni a bá ti nà sọ́bà ní mufti gbogbo wa gbọ́dọ̀ ní wàhálà especially tá a tún gbé yẹ̀wò tá a sì rí pé bàbá náà bàbá yọtẹ̀gàn kó olùkọ́ ó ní kàfá rẹ̀ so àwọn eléyìí la lè sọ pé ó jọrú ti àmọ́ ta bẹ́ẹ̀kúta <laughs> àti ti ọ̀ṣun <laughs> àti ti jẹ̀bú wàhálà àyè ọ̀tọ̀ ni ti lọ rí wa <laughs> salamu alaykum wa rahmatulah. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a gbàlérò inú ètò àwọn ṣéèkì wa Imran Abdulmajid Eleha fún ìjókòó tàná àti tòní ọlọ́run sì ṣe nírọ̀rùn fún wa a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àti àwọn tí wọ́n dá sí ètò tàná tí wọ́n bá jókòó tòní àtàwa náà tí a jókòó ti òní àti tàná ọlọ́run kọ́kọ́ sínú ìwé sí olóore fún wa kọ́ wa san wá lẹ́san láyé àti lọ́jọ́ gbèdé àlìkíyàmọ̀ ti ijọ́ méje àti ijọ́ mẹ́jọ bẹ́lẹ̀ ti jẹ́ rọrùn ọlọ́run kó jẹ́ kí tijọ́ náà jẹ́ rọrùn jù bẹ́ẹ̀ lọ kọ́ wa gbà ní ìbáàdà fún wa gbogbo apá pátá gbogbo àwọn dàkátìrà wa akíwa o àkúrò ẹ̀sìn àkí àwọn honourable justice wa tá a jẹ àǹfààní tọ́pọ̀ lára wọn àti gbogbo àwọn bàbá àbá tí wọ́n wà níkàlẹ̀ àwa kí gbogbo àwa jàmọ́ tí àwa jàǹfààní ìjókòó yìí gbogbo ń tà ti ń bára wa sọ̀rọ̀ lé lórí látànà àbùkátà sí i torí bí a bá yí nǹkan padà pẹ̀lú ọwọ́ wa nígbà bá fẹ́ dìbò a mọ irú ẹni tá a lè dìbò fún ọwọ́ la fi ṣe kọ́lọ́wọ́n bá lékè ọlá kọ́ má jẹ́ kí a máa ṣe tiwa ní àpélé gẹ́gẹ́ bá justice wa ti sọ fún wa ntọ́bájọ mẹ́tọ́ tiwa tí a bá ti sí láwùjọ yẹn kò lè mú. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ọ̀ṣun wa gbogbo àti wọn bá fẹ́ yín àwọn adájọ́ high court tàbí àwọn dìdí so kì í sí mùsùlùmí ń bẹ̀ ìkan nínú gọ́vnà wa tó ti lọ ọwọ́ àtijọ́ kan lọ́wọ́ ní a ah, kí ló dé mùsùlùmí ni mí ẹ mọ àwọn èèyàn wa kò ní sí mùsùlùmí ń bẹ̀ ó fi hàn pé ẹ̀sìn mi kò léyàn gidi nù tí ẹ bá mú mùsùlùmí wá mi ní búra fáwọn àtẹ̀mú wa yìí wọ́n wá rìn títí wọ́n wá rìn títí wọ́n padà lọ mú mùsùlùmí wá ó tún wá sọ fún wa pé tẹ́ẹ̀bà mú mùsùlùmí wá onísùnà ní kẹjọ jẹ́ wọ́n yìí ṣe bẹ́ẹ̀ wọ́n tún wá yan àwọn adájọ́ mẹ́tàlá láìpẹ́ yìí mùsùlùmí mẹ́ta péré lọ́wọ́ àná wọn èyí tó wá burú ju bẹ̀ngbà wọn fẹ́ búra ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé kò ló Islam. Islam olórí adájọ́ wa ní kí wọ́n gbé báìbù fún wọ́n wá ní mùsùlùmí lòun ó ní gba báìbù yìí ṣe mùsùlùmí ó ní mùsùlùmí ni mí sẹ́ẹ̀ tí n bá gba ìwé kan koran ni màá gbà wọ́n ní tí mo bá mọ̀ pé mùsùlùmí ni ó ní òní débẹ̀ sẹ́mi gbọ́dọ̀ tó burú ni ó ní tí mo bá mọ̀ pé mùsùlùmí ni ó ní òní débẹ̀ ẹ wo ìgbógun títọ́ lágbára ìgbógun tì ọ̀pọ̀lọ́sù tí àwọn ọmọ mùsùlùmí bá ṣe interview níbì kan ìtọ́ bá jọ ọmọ mùsùlùmí bẹ̀ wọ́n kó àwọn fáìlì wọn síbì kan ni ṣé báwo a ṣe máa wòran lè tí ó máa lọ ṣé ìjà la fẹ́ fi yanjú èyí ni kì í ṣèjà àwọn tí wọ́n mẹ̀tọ́ ara wọn tí wọ́n ń dìbò yẹn àfi káwa náà ó ṣe ìgbésẹ̀ yẹn ìgbà náà ni àwa náà àmọ́ rí i pé àwa náà wà ní àwùjọ tá a ti máa dá sí àwọn nǹkan yẹn ohun tí Daaru Naim tí wọ́n ń bá wa sọ látàná nu tẹ́ ẹ bá dé àwọn offices káàkiri ẹ rí i pé tí ẹni tí èsè mùsùlùmí kan bá ti dé ọ́fíìsì yóò máa pe gbogbo àwọn ìjọ wọn síbẹ̀ ni mùsùlùmí ó wà máa rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé kò ní fẹ́ lè fi rẹ̀ hàn gẹ́gẹ́ bí mùsùlùmí mọ́ ẹ̀rù ọmọ bá ṣé bí a sì wá mọ́ bá lọ náà nu bàbá sì sọ ní tí jódodo ọ̀rọ̀ ọlọ́run fún àwa mùsùlùmí ní ẹ̀bùn ọpọlọ quran wa tí ọlọ́run tó fún wa ó ti parí gbogbo nǹkan ló fi já sí pé lónìí wọ́n wá ń rí ẹ wo ọjọ́ tí jamb ti ń bọ̀ ọ́fíìsì ẹ wo ìgbà tí professor lóyèdé débẹ̀ ẹ wo ohun tí nàìjíríà gain ẹ wo ohun tí gbogbo ọmọ nàìjíríà gain àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ dákun ẹ jẹ́ agbọ́yé pé fáliyùgà yírù bìyà dìhùn ọwọ́ wa náà ni a fi lọ dìbò tá a sì fa àwọn tá a bá mọ̀ yìí pé wọ́n wúlò tí wọn ò ní fa ọkọ̀ tí ọ̀dà fún Islam ọlọ́run bá àlékè ọlá kò ní ṣe ìjókòó tòní kò ní ṣe láṣìmọ́ tíjọ́ méje àtijọ́ mẹ́jọ ọlọ́run ò ní ṣe láṣìmọ́ o. ọlọ́run wà jẹ́ àárí àwọn wa Imran Abdulmajid Eleha ọlọ́run jẹ́ àárí pẹ́ lójú ọ̀nà dáadáa àlàáfíà tinútòde ọlọ́run bá jogún ẹ̀ fún o ààyè yìí àti gbogbo ààyè tí ń jẹ́ ti Naim ọlọ́run níjẹ́ o gbogbo ìta ń ṣe ń bẹ̀ ọba ni ọlọ́jọ́ máa lékún sí yóò sì máa gbàdúrà gbogbo àwa táwọn á lọ lójú ọ̀nà ẹ jẹ́ á máa ṣe pẹ̀lú àníyàn tó ká lè mọ ní ẹ̀san láyé àti lọ́jọ́ gbèdé àlìkíámà ọlọ́run ó san wá olóore o ọlọ́run ó dúró tiwa o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Ah. Toyota Sienna LSR 452DM wọ́n ló ń block ọ̀nà matrix EPE 952FP wọ́n nídìí ẹni tó ní wọ́n.